نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم اللهم ضع الله سبحانه وتعالى ترى صلاة هو ندوى محمد صلى الله عليه وسلم في الله على الله وما بيك دوى من صحابة وشي الله أمارا لنشي الله وما وما بيك لنك وقوى ولا جاك نشي الله وما الله سبحانه وتعالى ني ني إن شاء الله إذا كان شيء مطير jùmọ́ àti ó bá gbẹ̀yìn oṣù a máa ń lo àǹfààní rẹ̀ láti lè fi gba onírànra àwọn ìbéèrè tí a bá ní ìbéèrè bí mẹ́wàá òun ni a ti kọkalẹ̀ já ní àǹfààní láti fọ ìṣẹ̀lẹ̀ wọn lórí iṣẹ́ ọgbọ́n alákọ̀ọ́kọ́ wọ́n ní ṣé lóòótọ́ ni tíyẹn bá bímọ tó bá sọ ọmọ yẹn ní orúkọ Allah tí wọ́n ní kí ni orúkọ ọmọ rẹ̀ kí ni orúkọ ọmọ òun ni Allahu wọ́n ní ṣé lóòótọ́ ni wípé ọmọ náà kò ní ìjọ méje tí ó fi kú wọ́n ní ṣé lóòótọ́ ni. Alhamdulillah gbogbo nǹkan nínú Islam òun ló bá ẹ̀kọ́ wa lára tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tí ó fi kí àwa mùsùlùmí lọ́wọ́ nìyẹn. Ìkúlè ṣe in àdáàbòho gbogbo pátá ló ní ẹ̀kọ́ títí ẹ̀. Lẹ́sìn máa gbọ́ àdáàbò anáwó ẹ̀kọ́ bá ṣe sùn. Àdáàbò aláàtùmí ọ̀ṣọ́rọ̀ ẹ̀kọ́ bí a ṣe jẹ bá ṣe mu. Àdáàbò alẹ́bàṣì. ẹ̀kọ́ bí a ṣe wọṣọ bẹ́ẹ̀ ni a ní tí wọ́n pè ní àdáàbò tẹ̀síléyẹtì almolud ó ní àwọn ẹ̀kọ́ tó gbé ní so Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn mímọ̀ ni kìí ṣe ẹ̀sìn ọpọlọ àbí kòròfo agbárí. ìmọ̀ òun ló ní àdínì àdín bẹ́tà àlò ẹ̀sìn Islam tàrí yẹn nìyí kíkọ́ òun ní mímọ̀ rẹ̀ tó lábẹ́ bẹ́ẹ̀ súnà súnà tó mustahabba òun ni ká bímọ ká sọ lórúkọ kì ṣe ọ̀rọ̀ yẹn kí yẹn sọ ọmọ lórúkọ súnà tó mustahabba rẹ̀ gbọ́dọ̀ jáde pé. kò sí ẹni kan àbí nǹkan tó ń bẹ tí ò lórúkọ títí ẹ̀ ṣòbí yẹn bá bímọ tí ò bá sọ lórúkọ léyìí tí ó wù láti ọkàn ẹ̀ wá orúkọ rẹ̀ náà kò lórúkọ náà òun náà ni ó máa jẹ́ wọn bàbá kò lórúkọ ńkọ kò lórúkọ tí ń bọ̀ bàbá kò lórúkọ ẹran kò lórúkọ kò so àmọ́ kí yẹn kọ́ wọ́n bá wáyé lóbi jẹ́ nínú àwọn sunna nàbí wa muhammad sallallahu alayhi wa sallam a fún ọmọ ní orúkọ ẹ wá rí a fún ọmọ ní orúkọ ó wá ó ní àwọn ẹ̀kọ́ gẹ́gẹ́ bí a ṣe ṣe ní àlàyé gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ mi náà ṣe islam bí a bá sọmọ lórúkọ anábìwá muhammad sallallahu alayhi wa sallam وني أحب الأسماء إن الله عبد الله وعبد الرحمن يا أبا صلى الله àwọn orúkọ tó dáa jù tọ́nà sí nífẹ̀ẹ́ sí títà máa sọ ọmọ òun náà ni Abdullah òun náà ni Abdulrahman àwọn onímọ̀ wọn ni ó pọwọ́lé eléyìí àwọn orúkọ tí ọlọ́run ọba tí yóò ń jẹ́ àwọn orúkọ tọ́lọ́run ọba sọ rẹ̀ ní ni pé a máa mú bí aljabbar a máa sọmọ ní abdul-jabbar alkabir abdul-kabir asalam abdul-salam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ ọlọ́run ọba. So So ó ti ẹ̀jẹ̀ sí pé àwọn ẹni ìṣíwájú wọn a máa sọ àwọn ọmọ wọn ní orúkọ àwọn ànábì ọlọ́run torí ẹ̀ ìyẹn ni kàtígórì ẹlẹ́ẹ̀kejì tí a máa sọ ọmọ kámú ní orúkọ àwọn ànábì ọlọ́run lè sarafana asọ́ọ̀lẹ̀ tẹ́nu nìsẹ̀múnà àbìnà ahọ́n bẹ́ asùmáhí asọ́ọ̀lẹ̀ hìn àwọn sọ́lá torí ẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam fi ní olètò albari àfà onílọ́wọ́n bá jogún ọmọ kan fún òun ní alẹ́ àná tó ń sọ̀rọ̀ yìí nígbà tó bá kásùbà oníwàsàmẹ́tìhó bísí abi ibrahim ó sì sọ ní orúkọ babalá mi tó jẹ́ ibrahim onáyà anábìwá ibrahim alayhi wa salam eléyìí ni kàtíkórì ẹlẹ́ẹ̀kejì tí a ti máa ń mú orúkọ lẹ́yìn orúkọ ọlọ́run ká mú orúkọ àwọn ànábì ọlọ́run lẹ́yìn náà orúkọ àwọn sọ̀hábà àti orúkọ àwọn ẹni rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. náà njẹ́ a lè sọmọ ní orúkọ níbi ká sọmọ ní orúkọ ọlọ́run ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ tí Islam fẹ́ ká dì mọ́. alákọ̀ọ́kọ́ gbogbo kòsórúkọ tí ọlọ́run ọba tí ó sọ rẹ̀ tó fi mọ̀ wá náà Al-Qur'an Al-Karim tánàbí sallallahu alayhi wa sallam fi mọ̀ wá nínú súnà tí a láǹfààní láti sọ ọmọ wa àmọ́ àwọn orúkọ ọlọ́run ọ̀nà méjì ni wọ́n àwọn orúkọ kan bẹ nínú àwọn orúkọ ọlọ́run ìpínlẹ̀ sí pé àwọn orúkọ yìí àwọn ìròyìn tó gbé àwọn orúkọ yẹn àwọn ìròyìn táwọn orúkọ yẹn tí ó gbé sínú àwọn ìròyìn tí ọmọ èdè ènìyàn kankan ò lè níròyìn yẹn lára àfi ọlọ́run ọba tó ń jẹ orúkọ yẹn nìkan ló lè níròyìn yẹn sórí àwọn orúkọ bẹ́ẹ̀ a lè sọ ọmọ wa ṣáńgìlìtì pẹ̀lú àwọn orúkọ yẹn àfi káfí ábúdù ìbòdíyà káfí tì sí káfí ábúdù tì sí orúkọ ọlọ́wọ́ ọba yẹn láti lè máa sọ ọmọ wa bíi ọlọ́run ìròyìn Allah ìròyìn tó ń bẹ́ẹ̀ ìròyìn olùríyà ni yẹn ni pé al-ma'budu bi haqqin ẹni jíjẹ sùn tán sí lódodo ẹ̀dá fún tán láfẹ́ ronú kan nínú ìran ọmọ ènìyàn nínú ìran ẹ̀dá kò sí àfi Allah tó bá rí bẹ́ẹ̀ adágbé ìròyìn tó ń bẹ níbi orúkọ yẹn ẹ̀dá kan ò lè jẹ ìyẹn láti sọ ọmọ ní Allah a sọ ní Allah torí kò sẹ́ni jíjẹ sùn tán sí lódodo. lójú allah lọ tábà wá sọ ọmọ àmọ́ pé abdullah bẹ́ẹ̀ náà ni arrahman arrahman rẹ̀ ọba tó ń kẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ẹni tó kórìíra ẹni tó ń sìn ẹni tí ò sìn ẹni tó ẹni tí ò ẹni tó sọ pé ọlọ́run bẹ ẹni tó ń lẹ́nu orúkọ ọlọ́run arahman tó rahmaniya ó ní an-ni'matu al-mutlaqa an-ni'matu al-mutlaqa al-kamila al-amma ìkẹ́ ọlọ́run tó gbòòrò lórí gbogbo ẹ̀dá pátá tàbá wù wípé kò sí ọmọ ènìyàn kan táwa rí wípé àtẹ̀tọ́ nífẹ̀ẹ́ àtẹ̀tọ́ nífẹ̀ẹ́ gbogbo ẹ̀ ló ṣe dáadáa sí àtẹ̀tọ́ mọ̀ àtẹ̀tọ́ ò òṣìṣẹ́ ń tàn ìròyìn yìí kì í ṣe ìròyìn ẹ̀dá ọmọ ènìyàn kan ẹnì kankan wàá bá ẹni bọ́ sọ ó kàn fún ẹ pọ̀ sí ni là ó bá fún ẹ pàṣẹ wáì tó bá lulẹ̀ wá dìde dúró wá ní kó fún ẹ ní àkáǹtì tèrè ìnẹ́sìn kò fẹ́ fọ́ọ̀dù one hundred thousand sí bí ẹ bá ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ àdè yìí ń gbé bẹ́ẹ̀ pé lè ti ya wèrè torí pé ìròyìn tó fẹ́ kílẹ̀mù yìí kì ṣe ìròyìn ẹ̀dá kankan sọ̀kò bàálà káyè torí ẹ̀ bàbá sọmọ ní arahman ó gbọ́dọ̀ ní abudu nínú láti pè ní kíni arahman so àwọn apá kan nínú àwọn orúkọ ọlọ́run wọn lọ bẹ́ẹ̀ á lè dá ẹni tá a bá fi sọ á lè dá pé àti ká fi áàpù sí abdullah abdulrahman torí al-mutakabbir ọgbọ onígbèraga lọ́lọ́ kò sẹ́ni ń gbèraga bẹ́ẹ̀ ni at-takabbur al-mutlaq kò sọ́ńtàn ah, kan ajẹ́ntù ẹ̀ tó bá gbèraga níbi tó àwọn orúkọ ọlọ́run bẹ́ẹ̀ sódà bá sọ ọmọ wa nínú nǹkan nínú àwọn orúkọ bẹ́ẹ̀ sódà sí pé ìròyìn tí orúkọ yẹn kó sínú a lè fi ròyìn ẹ̀dá kankan agbọ́dọ̀ fi agbọ́dọ̀ sí oyin lọ bá wọn ẹ̀rí rẹ̀ lẹ́ẹ̀kejì sódà sí pé tá a bá sọ ọmọ láwọn orúkọ bẹ́ẹ̀ a lè má fi agbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ni nínú ẹ̀ òun náà ni asalaam àlàáfíà kí ló torí pé ìròyìn tí ń bẹ níbi àwọn orúkọ bẹ́ẹ̀ àwọn ìròyìn ẹni yìí a máa rí lára ẹ̀dá bí olúwa wa ọba dẹ́dà ṣe lé láàmà rí lára ẹ̀dá bó ti ẹ̀dá sí pé pàápàá ìròyìn ẹni yìí èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run àwọn yàtọ̀ sí tó ń bẹ lára ẹ̀dá àmọ́ ẹ̀dá náà níròyìn yẹn àtàlẹ́ fi wí ẹ wo sàlámà láti lè kéde sàlámà àlàáfíà sọmọ ènìyàn ní lálàáfíà ọmọ ènìyàn ọmọ lálàáfíà lára ẹni àlàáfíìz àfíìzù olùborí olùgbéga sọmọ ènìyàn kí ní ìzà ọmọ ènìyàn máa ní ìzà walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin ọmọ ènìyàn máa ní ìzà ṣùgbọ́n pàápàá ìzà gangan ọlọ́run ló ní torí ẹ̀ tábà bí ọmọ tábà sọ ní tá a mórúkọ ọlọ́run aziz àbí al-aziz a lè sọmọ ní aziz láì mọ́ lo abidu kò sàbúrú mẹ́ òyìn náà wà lọ bẹ́ẹ̀ náà lára ẹni rahim lára ẹni rahuf ẹgbẹ́ bọ́lá fún ìròyìn anábì wa muhammad sallallahu alayhi wa sallam laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minin ra'ufun rahim ra'ufun rahim àwọn náà lo ra'ufu fún Muhammad sallallahu alaihi wa sallam òun náà tó ní rahim náà tó nínú ẹ̀ òun náà ní alhaji alhaji orúkọ ọlọ́wọ́ ọba ní ọba àṣẹmí àmọ́ ṣáà lè fi pé èèyàn á lè fi pè yẹn torí pé ìròyìn tó ń bẹ níbi orúkọ yẹn ọmọ ènìyàn máa ń bá ṣe wáyé àṣẹjá bá ṣe ó lè dájú pé àlẹ́hàyàtò lè mọ̀tìlápa ìṣẹ̀mí tó pé ọlọ́run nìkan ló ní ìṣẹ̀mí ọmọ ènìyàn ó ní àlà àmọ́ nígbà tá a bá ń ṣẹ̀mí láàbì à ń ṣẹ̀mí náà torí ẹ̀ bàbá mú orúkọ ọlọ́run alhayu tá a fẹ́ sọmọ òpin dandan káfíń ní abdul ayi bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹ̀ṣẹ̀ tá a bá pè ní kíni alhayu orúkọ náà Allah subhanahu wa ta'ala gan ó fi ròyìn ọmọ ènìyàn lálùkùrán kiri yukhriju al-hayya min al-mayyit wa yukhriju al-mayyita min al-hayy. Ṣèdíyẹ́sì So, torí ẹ̀ ah ẹ̀ ìwà dá orúkọ ọmọ sọ ní Allahu nìkan eléyìí ó tako ẹ̀sìn Islam ó ṣe tako làákàyè ó tako orí pípé ó lè tako àdámọ́ dáadáa tí ń bẹ láàrọ̀ ènìyàn bẹ́ẹ̀ ló tako ẹ̀sìn bó láti mọ wa ní Allah la tabasọmọ ní Allahu ó ti ní tẹ̀síbírù ó ti ní nínú ìfi ọmọ yẹn ti gbé. ọlọ́run ọba níbi ìròyìn bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀. tọ́ rí ẹ̀ ẹ lè rí mùsùlùmí kan mùsùlùmí kan nínú àwọn onísúndà ní ẹ̀kọ́ àwọn bídíà wọ́n pẹ́ tọ̀ orúkọ ọmọ tí wàá sọmọ Allah ẹ lè rí. àmọ́ tí wọ́n túmọ̀ sí pé bá sọmọ ní Allah bẹ́ẹ̀ ọmọ yẹn nìyí ayáwó rẹ̀ òní ní ìpínlẹ̀ kan tó túmọ̀ bẹ́ẹ̀ rárá ìyẹn náà nídìí ẹ̀rí ẹni tí ó sọ pé ní ẹ̀ bá sọ mọ́ ní Allah a àwọn ìrírí jẹ́ méje àmọ́ ẹbí náà ìṣòro náà lọ́kọ̀ hàn kẹ́lí àbí náà rárá ju wa Muhammad sallallahu alaihi wa sallam tá a bá ti rí ìwọ́jà fi ntí ò sílẹ̀ ká fi máa dẹ́rù ba àwọn èèyàn nǹkan ò dá náà ni tẹ̀síyé nǹkan ò dá náà ni ọ̀gbọ̀n tá bá tó wá nǹkan kan tá a fi dẹ́rù ba àwọn èèyàn lórí ẹ̀ tó fi jìnnà sí nǹkan yẹn èsì yẹn ò sí nínú islam torí ẹ̀ alìsílám bil-ilm wal-ilm bit-ta'allum islam tẹ̀rí yẹn ni ìmánì ìmánì yìí ìyẹn máa kọ́ ni tó a níwò torí pé afẹ́ dẹ́rù àwọn èèyàn fẹ́lẹ́ balẹ̀ jìnnà sí à ah, tó bá fi lè ní allah à ah, ọjọ́ méje ọmọ wọn kú ni sáà náà sì ń gbàgbọ́ lọ́wọ́ sọ́kà fún anábì sọ bẹ́ẹ̀ àtàwọn ibi dẹ́rù balẹ̀ kò sí yẹn nínú islam tí tó fẹ́ ṣe kò dáa ìtawà náà ṣe náà nìyí eléyìí náà kọ́ kò náà sún wọn kò dára àìṣe ń bá àwọn ẹgbẹ́ Islam kò bójú bó ṣe wulẹ̀ kó mọ̀ tòun ló sún àwọn èèyàn níbi àwọn ọ̀gbìn náà lẹ́nìí ẹ̀rọ àwọn èèyàn kan tí wọ́n ṣe àyà gbangba àwọn ẹ̀wù tí ó ṣẹlẹ̀ nígbà tẹ́yìn náà bá ń fi tí ò lẹ́bi tẹ́ bá fi ń dẹ́rù bá àwọn èèyàn lórí ẹ̀ ẹni ayé àkùrá ni ẹ̀ má lè wá sún náà tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ lọ́sàn kùránì náà àbí mùsùlùmí dán ìgbà láì wá fún akáṣọ kùránì náà àmọ́ ń sun náà ni àwọn kùránì àjà ìdarí títí ìdarí lẹ̀lẹ́ ìdarí ilé àpapọ̀ àdáná sun náà ni. so tí ó bá sọ fún fẹsùn kùránì náà kò tuntun lọ́dọ̀ ti wa ṣùgbọ́n àníyàn tó fẹ́ ṣe yẹn yẹn níbi tí ó ti ṣẹ lọ kò fẹ́ sún ní sùn pé kò fẹ́ fi yẹ̀yẹ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n ti yẹ̀yẹ́ ọlọ́run tó ní ọ̀rọ̀ tó mẹ́lá kùránì ni ìyẹn làwọn sọ fún ẹ pé à eléyìí tó ń ṣe yìí àdúgbò tọrọ tútù bá kúrò lórí ẹ o torí pé wọn lọ́wọ́ bá mú ọ pẹ̀lú ẹ à ò ní bọ́ńbẹ́ o ìnàlá àlàyé mi lè bọ́ọ̀lì ta ìdá àkàzà kó lámì òfin ò ní bọ́ńbẹ́ o wọn lọ́wọ́ bá mú ẹ ò ní bọ́ńbẹ́ àmọ́ ká sọ pé à láyé kò lè dúná ìbá dáná sọ kùránì kò lè dúná bẹ́ẹ̀ ni dapẹ̀tù sí mọ́tíláṣí kò ní jóná ẹ́ bí gbẹgbẹ́ gbóná gan gbàgbélé láwàní láwàní ò ní jóná gbogbo yẹn fàbó ni kò sẹ́rì fún un níjọba ti lẹ́rìí àìfi ẹni ilẹ̀ ní ẹ̀sìn náà wọn là ń sọ yìí sùn kò túmọ̀ sí pé ìyẹn náà fírí láti mọ àwọn kan tó jẹ́ àwọn nǹkan àmì ẹ̀sìn àṣà àṣà rúbí àwọn àmì ẹ̀sìn ká mọ̀ sí wọn rárí àwọn ṣàáìrù díì àwọn àmì tó tọ́ka sí ẹ̀sìn ṣàáìrù lọ́ àwọn àmì ọlọ́run kábọ̀ fún wọn ráre ó túmọ̀ bẹ́ẹ̀ àmẹ́ni bá ti ráre tí wọ́n túmọ̀ sí sọ pé káwá bùjọ́ fún ẹni máa ń ṣe bẹ́ẹ̀ àṣẹ́kùbọ̀ tó ń bẹ láàrin àwọn oníṣẹ̀ṣe ló wà lára tòun náà àná máa ń sọ pé ìjọ méje ògbójì ọjọ́ èyí ò sí Islam alhamdulillah lẹ́sìn pé Islam tí wọ́n sọ pé a ah, ọjọ́ méjì báyìí wà kúrò láyé ọjọ́ márùn-ún báyìí wà á ju wáyà wèrè ah, ọjọ́ márùn-ún báyìí wà á wọ́ fúlọ ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àlùjọ̀nùbù ònìyẹn iṣẹ́ Islam alákùnrin wọ́n sọ fún ẹ pé tó ṣe yí ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ni kẹ̀bíra ni àbẹ́sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni àbẹ́sẹ̀ kékeré wọ́n sọ irun pa tó sì ṣe wọ́n sọ fún irun pa rẹ̀ nínú ẹ̀sìn ẹ̀dì báwà fún ìhàdí ìṣòro ní mọ̀ ìṣàdùbọ̀ lọ́wọ́ ẹni bá fi lè mutí lẹ́yìn kúbọ́lù lọ́ọ̀mí lóṣù láti àrùn àìlè yà wọn irun pa rẹ̀ ogójì ọjọ́ ọlọ́run nígbà ẹni tó bá ti kò nígbà lọ́wọ́ rẹ̀ irun pa nìyẹn ṣùgbọ́n tó bá tún ọ̀pẹ níyẹn ni orí ti gbọ́dọ̀ tó fi kú rárá kò fẹ́ rí tó inú ntẹ́sí ní ẹ̀sìn ẹ̀sìn ìfẹ́ báláyé àìsàn àgbélẹ̀ ẹ̀rọ yẹn lẹ́sìn mọ́ rí torí ẹ̀ a máa sọ ọmọ ní Allah a máa sọ ọmọ ní Allah àìsàn ọmọ ní Allah tó bá mọ̀ súnmọ́ Allah wọ́n mọ̀ pé o lè sọmọ bẹ́ẹ̀ alimabudu bi hakin fẹ́ẹ́ tó sọmọ ní Allah kò mọ tó sọ tó ń sìn ní ẹ̀yìn tí wọ́n gbà pé o lè sọmọ ìjọsìn tó sí alóhùn ló gbà bẹ́ẹ̀ kí ló wá dé tó ń gbà sọmọ ní Allah but ẹ̀ láàrin àwọn mùsùlùmí bí bá ṣe àárín àwọn kìfìrí tí wọ́n ṣàyà gbangba ìlú sì máa ń gbé lọ́pọ̀lọpọ̀ òun náà ni àwọn challenge àwọn mùsùlùmí náà tí kò yé táwọn náà mọ̀ ti sí wọn pé à gbólóhùn aláàyè orúkọ tó lérí tó bá fi súnmọ́ bẹ́ẹ̀ hmm, ọdọ́ méje lọ́mọ owó lò láyé wọn náà ni ẹ ẹjẹ máa wo lóbìnrin tó tí ó bá rí bẹ́ẹ̀ ni gbogbo yẹn nìyí kò sí yẹn nínú nínú ìwà orí pípé mo ṣe wọlé kó mọ̀ ṣòlè jẹ́ àkọ́kọ́ lórí ìbéèrè àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bàbá kú àwọn ọmọ wa kú yogún wọ́n kú yogún àmọ́ nínú àwọn ọmọ ẹtí kìí ṣe mùsùlùmí tó jẹ́ àwọn ti islam mọ́lẹ̀ àwọn náà sì máa nílẹ̀ islam wípé alimuslim la yarfu alkafir wala alkafir yarfu almuslim mùsùlùmí òjogún kẹfìrí kẹfìrí òjogún mùsùlùmí ok àwọn ọmọ wa wò pé hmm, fún àlàáfíà ó lè balẹ̀ ìjọba nínú tí àwọn pín nínú ogún káwọn kókó mú mélòó kan bẹ̀ láàrin ara wọn káwọn fún èyí tó ti fi ẹ̀sìn tí bàbá ilẹ̀ Islam káwọn fún bẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ tí wàá lámọ́ba lè bẹ́ẹ̀lẹ̀ ẹ ètò ṣe yẹ kò sábúrú mẹ́ẹ̀ tó sọ́dákọ̀ nìyẹn ìṣègùn wọn kún ogún fún sọ́dákọ̀ òun nìyẹn torí ẹ̀rọ bí a ti gbé gbàgbọ́ tó bá fẹ́ pín ogún gan nìyí tí àwọn atẹ́wọ́ gbọ́rẹ̀ àwọn aláìní bá wà ń kalẹ̀ jàmọ́ ìsìlámù fẹ́ ká ṣe rísíkù fáwọn náà afẹ́pín ogún gba àwọn ọmọlá àwọn àbí àwọn tí àwọn aláìní wọ́n ti wà lẹ́nu ọ̀nà gbà èyí náà fẹ́ kún ọfẹ́ pé ojú ọgbọ́n aláàjì bá kọ́lé wọ́n á jókòó àwọn akọ́jú tán oníkálùkù ìjà abẹ́ sí máa ń lọ kò dáa tó bá wọn nílé ẹ̀kọ́ ìsìlámù àwọn tó ń jókòó náà káfa wọn náà ní kankan àdúrà wọn ṣe fún wa ọlọ́run fa àlùbáríkà sí o ọlọ́run yóò di ọ̀pọ̀ o ọlọ́run forí sí fún yíyọ ẹ̀yin ògbógun lẹ̀ fọmọ ẹ̀ ó ṣàdúrà fún wa àmọ́ àwọn àgbà gbogbo ẹ̀ tán nígbà tó ṣe àwọn àdínkù àtìlẹ̀ nílẹ̀ ó fi èpè sìn wá ní tó má jẹ́ sọ̀rọ̀ so Islam fún wa níyànjá lórí ìyẹn so táwọn ọmọ bá rí wípé àwọn fẹ́ fún ìkan nínú àwọn tí kì í ṣe mùsùlùmí máa fẹ́ fún nínú ẹ̀ kò sàbúrú mẹ́ bó ṣe wulẹ̀ kó mọ̀ bẹ́ẹ̀ ni kò sàbúrú mẹ́ bí gbogbo wọn sì bẹ́ẹ̀ ni gbogbo wọn sì kò lórí ẹ̀ tó ẹ pé ẹnìkan nínú olùkọ́kọ́ òkè nínú tèmi gbà bẹ́ ń fún nínú ẹ̀ kò sàbúrú mẹ́ sọ́dákọ̀ òun láàmú kàkún àní kàkún ogún kìí ṣogún mùsùlùmí kìí jogún kèfèrí kèfèrí kìí jogún mùsùlùmí tó délé ni mo ṣe jẹ́ nìyẹn kódà bó jẹ́ pé àwọn ọmọ náà láàrin ara wọn tí wọ́n pè wọn àpín nípìn ti ṣẹ̀ríà ọ̀rọ̀ mí nìyẹn àmọ́ kókó ọ̀rọ̀ pé kèfèrí kì í jogún mùsùlùmí mùsùlùmí kì í jogún ìgbógun kèfèrí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní àwọn tí wọ́n pín ogún tí wọ́n pín nílànà ti Islam wọn pè bá bí kúránì ṣe ní kí wọ́n pè wọn pin bí ṣe dá ṣe ní kí wọ́n pè wọ́n pè ní orí òjòrí orí òjò orí kò ju orí lọ orí òjò orí lọ wọ́n pè ní orí òjò orí ìtumọ̀ ẹ̀ nìyẹn ìyá bàbá níyàwó mẹ́rin ìyàwó kan bí ọmọ mẹ́rin ìfẹ́ bímọ mẹ́wàá ìkan bímọ márùn-ún ẹ̀ẹ́dẹ́lẹ̀kẹrin òun ò bímọ rárá wọn wá ní orí kò ju orí lọ tó wọn wà pín déédé wọn kù sí mẹ́rin ó di dìídì onáná pè ní dìídì náà tọ wọn ní wọn wá pín ogún ẹ bẹ́ẹ̀ torí pé wọn fẹ́ kí wàhálà kó bẹ́ẹ̀lẹ̀ wàhálà náà wàhálà náà wà ní eléyìí náà bẹ́ẹ̀ wàhálà ń bẹ́ẹ̀ kó síbi ìṣẹ̀lẹ̀ yàtọ̀ ń bẹ láàrin àlìjáìlíyà wà ní ìsìlámíyà ò ní pé àlìjáìlíyà tù nígbà bá ṣe sáàfì ìsìlámù ṣe yóò ní àwọn ọ̀rọ̀ ìṣọ́ nínú alákọ̀ọ́kọ́ àgbólùmù kí wọ́n ń pè bẹ́ẹ̀ àbòsí ká má ṣe nǹkan bó ṣe yẹ ká ṣe ẹlẹ́ẹ̀kejì àlìjáàlù àìmọ̀tán ká má fi ìmọ̀ ká má fi ṣe nǹkan ẹlẹ́kẹta òun náà ni alugolo ìkọjá àlà kọjá àlà kẹrí ìròyìn mẹ́rẹ̀ẹ̀ta náà tó ń ja ìlíyà nìyẹn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní òsín nínú ìsìlámù ìta àbàṣe nínú ìsìlámù kí láti ṣe àlàábìlù déédéé lọ́sí pè ní déédéé yàtọ̀ sí àlùmọ̀sáwà àlùmọ̀sáwà a máa ń pè ní equality equality tókẹ́ dèédé yìí tẹ́ fún eléyìí ẹ gbọ́dọ̀ fún eléyìí ẹ̀gbọ́n pè ní quality yẹ ìdí ìsìláàmù ó pè wá sí òun ni àlàájìlù níta pé ní àlàájìlù òun ni kíni justice ìtẹ́lẹ̀ ìtọ́sílà fún ìtẹ́lẹ̀ iná tọ́sílà fún ṣẹ́gbọ́n mi ẹ̀tọ́ wà láàrin méjèèjì ìsìláàmù kò pè sí equality torí pé not every equality ló wà justice àmọ́ every justice ló ní equality ló ní eh, ó máa ń bí ó máa ń mú equality wá nígbà tí nǹkan bá jẹ́ equality àṣìṣe nǹkan pẹ̀lú equality kò túmọ̀ sí pé òdodo wà mẹ́wàá bẹ́ẹ̀ àmọ́ tí n sábà fi justice tàbí pé justice lè wà láti rí pé iye tẹ́ fẹ́lẹ̀ iye tẹ́ fẹ́lẹ̀ justice nìyẹn ṣókè ìdájọ́ pé gbogbo ọkùnrin gbogbo ọkùnrin gbogbo ọkùnrin kò bá jẹ ọkùnrin tó rẹ̀ṣẹ̀ bí ẹgbẹ́ òkú wọ́n bí lẹ́yìn wọ́n bí ẹ̀hẹ́ náà bí ọmọ kékeré àtàkọ́bí tó ti wọ seventy years tó bá fún wọn tí wọ́n á lò láàrin ṣe quality ní àbí justice àwọn àlò justice lélẹ̀ ni wọ́n fún ọmọ orí tẹ̀ ṣe ni wọ́n fún ọmọ orí tẹ̀ kéré sí ni wọ́n fún first born wọ́n bẹ̀rẹ̀ ní ọ̀nà ẹ́ ìkan náà ni pẹ̀wé àbí sọ pé justice tẹ́lẹ̀fẹ́ṣe ó máa ó máa ó máa ń gbà wọlé equality justice lẹ́fẹ́ṣe àgbà equality wọlé ṣùgbọ́n tí a bá mọ lórí equality lọ́pọ̀lọpọ̀ àbòsí ni èsì justice ń orí ẹ̀ àlàájì lu Islam wa inna Allaha ya'murukum bil 'adl ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí islam tó tún mú wa òun náà ni al-'ilm al-'ilm ìmọ̀ o gbọ́dọ̀ mọ tó fẹ́ ṣe kó tó ṣe tó fẹ́ ṣe kí n tó fẹ́ ṣe kó lè rí bó ṣe yẹ kó rí kó náà sì gbà ládàá tó yẹ kó gbà mẹ́ al-'ilm ẹrù mùsùlùmí ilé àmọ́ ṣe nínú islam tó ní mọ̀ nínú ẹ̀kan ronú bí a fẹ́ tún ṣe ẹ̀dínmẹ́wàá fẹ́ kúrò pé ìsìlámù gbà wà láàyè má lo àìmọ̀kan níbi kéré kan o kò sí kò sí nǹkan náà ìyẹn ní bẹ nínú jàìdíyà àìmọ̀kan là fi ń ṣọ̀pọ̀lọpọ̀ ní jàìdíyà kàmá wà jáde náà àléhì àbá àdà bá a ṣe bá lọ́wọ́ bàbá wa ní àìmọ̀kan ni lọ́wọ́ fi náà wọlé ọ̀tẹ́ náà àbá òkú lẹ́yà àfẹ́lú nàìjíríà wọlé ẹ̀yà ṣàdùn bàbá wọn tó ń sọ yìí wọn ò ní làákàyè wọn ò sì ní mọ̀. So Imam, Islam of India, in everything you want to do in Islam, Wanima. Wanima Nibai. Elected. Elected. Onan Islam Kuwasi. Atawasut. Atawasut. Yẹn ní gbogbo mi tí Islam ti fòfin lélẹ̀ fún wa, tàbá lọ wo dáadáa, a rí i pé Islam ń pè wá sí ìmọ̀kọjá àti ìmọ̀ṣe àṣètò ìmọ̀kọjáàlà àti ìmọ̀ṣe àṣètò onìkan tí ìsìláàmù tí ó ń pè wá sí lọ wo dáadáa àmọ́ jàhílíyà ìkọjáàlà onìkan lẹ́wọ̀n nígbà bí àṣètò lè wà ó àmọ́ ìkọjáàlà pọ̀ ìkọjáàlà pọ̀ nínú jàhílíyà sòtúrì ìdílé ìpín ogún ní orí òjòrí ó kó sínú aljahali àìmọ̀kan ó kó sínú alùpùpù ìkọjá àlà torípé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ yóò padà dọ́dọ̀ sí fi ẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ òkè màmá tó bímọ mẹ́wàá àti wọ́n tó déyàwó bàbá ìyàwó bàbá tí ò bímọ rárá dèdè tán fáwọn ilé náà ni wọ́n tí ò ti mú ti jẹ́ mọ́ ti ti wọn gbòlówó nìyẹn sókè ìjáwá tó tún ṣáàdì yóò wáyé ẹlẹ́kẹta òun náà ni àgbòlù dáko ní àbòsí àbòsí ó ń bẹ níbi orí ìtòrí yálà orí ìtòrí ni wọ́n lò ní o àbí wọ́n lo ìdí igi kò sí èsì wọ́n lò ń bẹ àbí wọ́n lo ojú bàbá tó máa ń lò náà lórí ilẹ̀ yíbò nísìn obìnrin òfin jogún nílẹ̀ yíbò gbogbo ojú bàbá fílẹ̀ ọmọkùnrin lónìí obìnrin òní kẹta mẹ́ so kò sí yẹn nílẹ̀ Yorùbá obìnrin náà ń àwọn ọmọ wọn èdè ogun àwọn ẹ̀yà náà máa fi ń wo ogun nílẹ̀ yorùbá òfin tó kan ọmọ àmọ́ nínú islam ọmọ òjògùn tiẹ̀ lọ́tọ̀ màmá òjẹ ti tiẹ̀ lọ́tọ̀ ìyàwó òjẹ ti tiẹ̀ lọ́tọ̀ ọkọ òjẹ ti tiẹ̀ lọ́tọ̀ bàbá òjẹ ti tiẹ̀ lọ́tọ̀ ẹ̀gbọ́n òjẹ ti tiẹ̀ lọ́tọ̀ àbúrò òjẹ ti tiẹ̀ lọ́tọ̀ bó ṣe wà nínú islam rẹ̀. Allahu akbar torí ẹ̀ lẹ́tí pé àdé ìwà wáyé pé wọ́n á fi ogun wọ́n fún ní orí òjòrí kí peace ó lè bá rẹ̀ peace ò lè rẹ̀ ní látara jàìníyà ẹgbẹ́ mi ìfọkànbalẹ̀ láfẹ́ kó wáyé kò lè kò lè kò jókòó látara jàìníyà torí pé ẹ̀tọ́ àwọn èèyàn kan yóò bọ̀ sí ọ̀dọ̀ àwọn ẹlòmíì ìtàn ẹlòmíì ò lẹ́tọ̀ọ́ sí wọ́n pè kàn wọ́n bó ni tí ṣì bẹ́ẹ̀ rìn kò lè rìn but tí wọ́n bá pin bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo àlàyé tí mùsùlùmí nínú wọn ẹ̀dógún ọ̀kan ayé nínú wọn tó ń ṣe wọn ò gbà wọn ni ara orí òjò ní làwọn pin gbélé ìmúràn wá nìyẹn àfẹ́ wàhálà nìkan wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí iná máa fún wọn àbọ̀ tí wọ́n pín kan àwọn tí wọn náà ní kàpálẹ́ lórí nínú ọmọ ìyá àti tìyẹ̀ yóò wá gbé gègé gbogbo yín pátápátá ìdíje mẹ́rẹ̀ẹ̀rin ìdíje mẹ́tẹ̀ẹ̀ta ìdíje méjèèjì mélòó ni yín ó lè ṣàwọn ọkùnrin ó lè ṣàwọn obìnrin iye ìyàwó tí bàbá bá filẹ̀ tí wọ́n fi kú ó lè ṣàwọn náà tọ̀ ó sì mọ iye àwọn tí ó lẹ́tọ̀ọ́ láti lè jogún òkú nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó wàá wo ìfẹ́fẹ́ pín gan táǹpẹ̀ ní ogún ìtẹ́ǹpẹ̀ ní ogún yẹn nìyí yẹn ló wà wo òkè òǹdíwọ̀n ẹlẹ́lẹ́yìí oṣùwájú òǹdíwọ̀n yìí tọ̀ mélòó wá ní ní ó kan àwọn ọkùnrin mélòó ni ní ó kan àwọn obìnrin so àwọn ọ̀nà déédéé ọ̀nà déédéé tí Islam tó là kalẹ̀ àwọn ọ̀nà yẹn nìyí òun táwọn wà á lò nìyẹn àwọn ó dá yẹn pín lọ́dọ̀ tiwa tá a bá wá pín tán a wà wo nígbà táwọn àpẹẹtàn tó yẹ kó tọ́ sí wa ní tí wọ́n fún wa tó bá pé tí wọ́n fún àwa ó kéré ó kéré sí nǹkan tí ó yẹ ká gbà gangan nílànà ṣẹ̀ríà a kò ní pé òkè àwọn ni wọ́n ṣe kí wọ́n ṣàbòsí wa n kò sí iye wọn ẹ̀sìn iye wọn àwo a sì wọ́n lẹ̀bẹ̀ wọ́n tábà rí wípé tí wọ́n fún àwa ó pọ̀ ju ti ṣẹ̀rí àní káwọn àgbọn gbà lọ àwọn ò gbọ́dọ̀ ṣàkóso wọn àwọn wàá mú èyí tó lé lórí ti ṣẹ̀rí àní wọn fún àwa yẹn á mú nínú tí wọ́n ti fún wa á wà dá padà sọ́dọ̀ báwo ṣe nìyẹn wọ́n gbàgbé tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti jẹ́ mùsùlùmí àwọn kan mẹ́ta yẹn a gbọ́dọ̀ mọ̀ ọ́ sọ dáadáa tó bá ti jẹ́ mùsùlùmí ìtọ́pẹ̀ ní islamiyà ló láfẹ̀ẹ́dọ̀ sí jàìlíyà láfẹ̀ẹ́dọ̀ sí mọ́ṣẹ́rẹ̀kì àkọ́kọ́ aláàdìlú justice tábà nǹkan lò bó ṣe yẹ kábà lò gẹ́gẹ́ bọ́lá ṣe sọ ẹlẹ́ẹ̀kejì alẹ́ẹ̀dì ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹta onáàdìkẹ́ni àtàwọ́sùtù àtàwọ́sùtù kámá kọjá là kámá ṣe àṣeyẹ̀kọ́ gbogbo tàbẹ́ ṣe pátápátá nítorí gbẹdúrónù ìyẹn ní Islam kẹtọ sí jàìlíyà tó bá lọ kò sí òfin jàìlíyà kan tí wàá mú wá tẹsán Islam bá fi lè fọwọ́ sí àwọn òròyìn mẹ́ta yẹn tó pèsè rẹ̀ ẹ̀kùsà rẹ̀ ìdí Islam fọwọ́ sí àwọn òròyìn mẹ́ta yẹn kò sí mbẹ̀ tó fà kó nìyẹn sọ ní ṣókí àlàyé lórí ìbéèrè ẹlẹ́kẹta yẹn ó nìyẹn tó táwọn ṣe nìyẹn so kí peace kó rè peace ò lè rè táàbà ti rí àlàáfíà nítorí lè mú nǹkan mẹ́fà mẹ́fà mẹ́ta ni àwọn mẹ́ta yẹn nìyí ó dojú kọra wọn nǹkan mẹ́ta bá fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà nínú ìlú kó wà láwùjọ kó wà nínú ilé nǹkan mẹ́ta yẹn pọ̀lọ́ọ̀lì tàbá lò àtijọba àkàrà àlù àtibálẹ̀ àtibálẹ̀ tàbá lò ìfọ̀kànbalẹ̀ wa. من القرآن سبحانه وإن الله يأمركم بالعدل والحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي بغي وجلد هه بغات ما بانديني هي شيانا بغي يونيه كيان مون كونين كان لو اغبره tó ní lọ́wọ́ tó fi jẹ dúkìá onídìíyà báàgì yóò nìyẹn ká máa dà dúró ká máa kó pọ́pátì àwọn aráàlú ká máa fi wọ́n lọ́kàn balẹ̀ báàgì yóò nìyẹn inna Allah ya'murukum bil adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkar wal baghi ya'idukum bihi la'allakum tadhakkarun àwọn táyà yẹn tó láti fún gbogbo ilé ayé lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ọmọ ènìyàn àì tẹ̀lé òfin ọlọ́run ló fà sí gbogbo ìfún ibẹ̀ so ìdí islam ti yàtọ̀ sí àwọn jahiliya islam al'adilu al'ilmu àti kíni àtàwásùj ṣẹṣin al'adilu al'ilmu àtàwásùj gbogbo tó bá ti fẹ́ ṣe àlàádìlú bó ṣe kó ṣe ìsìlámù sọ̀fọ̀ bó ṣe wá ṣe ìmọ̀ tó fi ṣe ìsìlámù ni wà bó ṣe wá ṣe mọ́tò kọjá là wọ́n sì ṣe àṣeyẹsẹ̀ àmọ́ níbi ìlànà àwọn kìfèrí mùsùlùmí jàìlíyà ìpínlẹ̀ wọn àdúlùmù àbòsínì ẹlẹ́kejì àlìjáhálù àìmọ̀kan ni àìmọ̀kan tí ìbáyé bá àìmọ̀kan mọ̀tàn wà ní pé láti sọmọ mi wà láti sọ pé ìsìnkú wá dé wá sọ ní àbá kéré ìgbò àfẹ́dì mùsùlùmí àìmọ̀kan ni wọ́n bìí pé ókè àwọn àwòkù sọmọ ẹ̀ kí n túmọ̀ kí n tó dípò sábẹ̀ gbógun tọ́lọ́ náà torí ẹ̀ ní o ókè àwọn àwòkù túmọ̀ ẹ̀ ní alimabudu ìhàkìn láàmà àbúdà ìlàmù kò sẹ́ni tí ìjọsìn tọ́sí lódodo àfọwọ́nìkan. ẹ máa sọ Yorùbá yẹn fún ọ sóòsù ọmọ bẹ́ẹ̀ olùkọ́ ọmọ rẹ ẹni tí ìjọsìn tọ́ sí lódodo olùkọ́ ọmọ wọn náà ní sọ nígbà tó yẹ pé gáàlù ó wà nínú ẹ̀jẹ̀ yín sókè gáàlù yẹn bẹ́ẹ̀ fi gbógun ti Allah bẹ́ẹ̀ fi gbógun tọ́lọ̀ tàbá sọ ní aláàkóso tó ṣẹlẹ̀ àwọn mùsùlùmí tó sì sọ fún yín kẹ má bọ ìrìn mọ́ ìmọ̀ náà sọ fún yín wọn náà wò ni nígbà tí Ṣàngó ń bẹ láyé gbogbo irin tí irin tọ́fíìsì sọ́dọ̀ Ṣàngó kò ju mẹ́ta sí mẹ́rin lọ tọ́fíìsì sọ́dọ̀ Ṣàngó nílẹ̀ Yorùbá kò ju mẹ́ta sí mẹ́rin lọ ọkọ irin yẹn ni emiri ẹmẹmiri ẹnàkùnrin emiri láyéláyé ẹmẹmiri àkùsẹ mọkọ ẹwà mẹmiri ẹwà ti mẹmiri ẹmọkọ.

ọ̀bẹ gbogbo tíṣà ògbó tó tó pòdúsù jù bẹ́ẹ̀ lọ wọ́n sọ pé òkè káṣẹ̀fẹ́ fi production ti sọ́dọ̀ rẹ̀ gbogbo ṣàngó ṣàngó láta yóò ṣùgbọ́n ilẹ̀ olóbìnrin fẹ́ jẹun ọ̀làṣẹ́lẹ̀ fi mọ̀tí mọ̀ bọ́ra gbogbo irin tó pòdúsù nílẹ̀ Yorùbá irin ọkọ́ irin àdá irin ọ̀bẹ òkè fásánú àkójọ lọ́fà ẹ mọ̀ àkójọ lọ́fà rẹ̀ irin ni tíṣà ni tíṣà kò bá wà láyé nísì tó bá rí kọ̀ǹtínà á gbà pé òun kọ́ lòun nírin òun kọ́ ló nírin tó bá rí irin tán méjì bí lọ́sọ́dílé wọ́n ti ń ta irin ó rí irin ní bambabamba herimẹ herimẹ ni tíṣà gbogbo fúnra ẹ̀ ló sì fojú rí ṣùgbọ́n gbọ̀ngàn bá wà láyé nísì lọ́dọ̀ ẹ̀ ẹ̀ máa ń lẹ́ńdẹ̀ ọlọ́ni wà àǹzẹ́lẹ̀ ìṣàdídà ọlọ́ni irin wọn lọ́lọ́ sọ ní kalẹ̀ ọlọ́lọ́ sọ ní kalẹ̀ ẹ̀rì irin ní ẹwọ ọkọ̀ ojú omi ṣípù ńlá tẹ́ mọ́ kí ni áńkọ̀ ẹ̀ ẹ̀ máa áńkọ̀ kí ni wọ́n so mọ́lẹ̀ hmm. ẹgbẹ́ jùmọ́ rí gbíngì ẹ̀gbọ́n wa wo kí ni fáànù ẹ̀ ti ń bẹ lábẹ́ omi tó ńlá tó ńlá blọ́ọ̀kì tó ńlá àpáta ṣàgbórí yẹn gan yóò bẹ́ wù tọ́fíìsì yóò wọlé níbẹ̀ àá díẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ògún ṣàbó ọlọ́mọ yẹn náà lẹ́nu iná mélòó yẹn lẹ́nu ẹ́ ìgbà yẹn kò sí pẹtrol kò sí dísù epo pupa ló wà nígbà yẹn so tó ń bàjẹ́ lẹ́nu yóò dẹ́rù bàbá tó ń lo fìtílà kí á ah! wà lọ wo náà tó ń gbé lórí òkun tó ń gbé lórí ọ̀sà bla bla bla bla wáìfáyà wọn pé iná jẹ yìí kò dédé kankan so ẹ mọ̀ rí jáhálù àìmọ̀kan nínú ìmú àwọn nǹkan wọn lè ìmú wọn fi ṣe ìtàn ìjọsìn àbí ìmọ̀ ìjọsìn fún wọn ẹ mọ̀ níbẹ̀. sotori alhamdulilayi olùjẹ́ mùsùlùmí gbọ́dọ̀ náà wàláhì ìfẹ́ pé ibi ẹ̀ sábà wà ń bẹ̀ ni bá a ṣe wà náà bá a gbóríkà lùwà sọ̀rọ̀ bẹ́ẹ̀ láti wà ń bẹ̀. a tún gbóná bẹ̀ lọ àmàdúgbò fọlọ́ alhamdulilayi bi hadana bi hada ọmọ lè nà ọlọ́run ló fi wá mọ̀nà ìkan nínú nínú àwọn ọmọ akéwu ọdún jáde dá fábíù mọ́ríkàtì ọdún jáde wọn tó ń pè ní málìkì náà ni wọn ṣe ìsìlámù mọ́ nínú kan wọn pè ní ìsìlámù málìkì láàrin wọn náà ti dojú ṣẹ̀ṣẹ̀ wọn lọ́ọ̀hì mo fi ọlọ́run bóra ẹ̀rí ọkàn rẹ̀ yóò mọ̀ sọ fún pé láà nítorí takò yìí lòdòdò tí ẹ̀yìn mélòó ti ti ẹ̀ fífìrà ọ̀rọ̀ ọlọ́ni wà jáhàdù bí àṣẹ́rí jẹ́ bá rí wọn tó ń tààkù lẹ́nu tó tààkù nínú ìṣesí kò torí ọkàn wọn wá wọ́n mọ̀ lórí ọkàn pé táwọn tààkù yẹ gangan lódodo àmọ́ tí wọ́n bá tààkù wọn ní pọ́pùlà tí wọ́n bá tààkù wọn ní jẹ́lé àgbéga wọn ní wọn ní lókìkí wọn ní lówó wọn náà fi ń tààkù Islam náà fi ń tààkù Allah náà fi ń tààkù tí wọ́n tààkù lọ àṣẹ pẹ́ púpọ̀ lọ́lẹ́sìn wọ́n ní ìkan nínú àwọn ọmọ òun ló ń mánéjì property bàbá wọn bàbá bẹ́láyò so wọ́n bàbá kọ́lé òun ló ń gbowó lé lóṣù gbogbo ẹ̀ bàbá bẹ́láyò bàbá òsì èyí pé bẹ́ẹ̀ àìsí làkàyò sí làkàyò wà ọmọ ló ń mánéjì property ẹ̀ pẹ̀lú bímọ sí bàbá àwọn ọmọ yòókù tí làwọn lè ṣe kò sí tí wọ́n fẹ́ ṣe kò sí tí wọ́n fẹ́ ṣe àwọn kan náà ni property ti fi property ti fi wọn táwọn bá wá ń kẹ́ni pé ẹ̀gbọ́n àwọn nìyí ó ń jàǹbá bàbá wọn wọ́n wá lè sọ fún bàbá pé à bá wa gbọ́dá wa ó ń jàǹbá yé o báyìí báyìí báyìí báyìí báyìí. kéde tí wọ́n sọ ní sọ yìí pé ókè káwọn náà lè rí ẹ̀tọ́ kan gbà lórí ẹ̀ láà tó kò báyìí ti kú àìpọ́gbọ́n ẹ̀ o tí mi ò báyìí ti kú àìsí pọ́pátì èèyàn nínú òfin islam àìpín èèyàn ó kú àtúntọ́pá pé pọ́pátì rẹ̀ kódà kátó pé pọ́pátì gan-an ní bá di wàsíyà tí ń yù sọ́ọ̀bì yá àwòdé ènìyàn tí ó bá ti sí yẹn ìjọba lọ láàrin ọmọ sí òbí tó tóbi bá ti pamọ́ yòókù sí kò sí tó sílẹ̀ sílẹ̀ tó mánéjẹ èyí tó mọ́ ti lè sọ̀rọ̀ kò ní gbé bẹ́ẹ̀ bàbá wù sùsùn wọ́n fún wọ́n fún un ní àwọn ẹ̀bùn táwọn ò sì yọnu se kí èsì ṣe ẹ̀bùn pẹ́pẹ́pẹ́ kí èsì ṣe tó ní ṣe pẹ̀lú ojúṣe wọn lé lórí àwọn ọmọ lè wọ́n lè complain fún bàbá wọn kò sì yẹ kí bàbá ṣe irú nǹkan báwọn nàbí sallallahu alaihi wasallam ní i'dilu bayna awladikum arábìnrin yẹn ṣe kí ni déédéé láàrin àwọn ọmọ yín àárẹ̀ àwọn ọmọ yín arábìnrin yẹn ṣe déédéé láàrin gbọ́dọ̀ ṣe fún kan ní àwọn kankan ò ní fún ọmọ àwọn yòókù náà wọn mọ torí ẹ bàbá tó bá fún kan nínú àwọn ọmọ ní ẹ̀bùn ẹmọ tí ó sì fún àwọn yòókù táwọn yòókù bá show sign of pé á ah, àìgbẹ́rú ah, sí ah, bàbá yẹn gbọ́ padà wọ́n lé kiri bàbá yẹn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ gbà padà òun ní ọ̀nà kan tí sẹ̀rí àti gbà wá láyè agbẹ́bù àfihàn ọ̀nà kan kò sọ́nà mi àti fihàn lẹ́mú a lè retrieve ẹ̀ tó di lẹ́yìn ọdún kan fún ọ fún ọ àti ìmọ̀ tẹ́tẹ́lẹ̀ báńkì tí ó bá rí bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam ní àlàáìdì ìlà ìbàtì àlìkẹ́lbí yẹ́rìjọ ìlà kọ́yì ẹni bá fún ni lẹ́bùn tó tún wá ń gbà padà lọ́wọ́ ẹ̀ lókè gẹ́gẹ́ bí ajá tó padà síbi èdè rẹ̀ kò àdìsí yóò dé bàbá tó fún àwọn ọmọ nígiri ẹ̀bùn tó fapá kan ọmọ lẹ́bùn tó fapá kan yóò dá padà yóò gbà padà àwọn àìsàn wá pé fáwọn ọmọ àìjẹ́ bẹ́ẹ̀ àti káwọn ọmọ yòókù fún wọn yọnu sí tọ́mọ́ ti yọnu sí no problem so táwọn ọmọ yòókù bá kẹ́sí pé bàbá àwọn wọ́n ń ṣe wọ́n ti ẹ̀bùn fún ẹ̀gbọ́n àwọn káwọn ò sì yọnu sí bàbá wa ilé bá bá bá jẹ́ ìṣẹ́ bá bá wọ́n tó ẹlẹ́gbẹ́ wa ah, inú òdù sí o kí ló dé ẹ fáwa àwọn ìgbàlẹ̀ ẹ̀dùn wa ẹ̀dùn náà mo gbé yìí àpapẹ̀nu ah, mo bẹ́ẹ̀ ní ìdìrí ah, àwọn náà ní ìdìrí wọn bí yàrá bẹ́ẹ̀ ni wọn náà bí yàrá bẹ́ẹ̀ ni wọn náà ṣe àwọn tí bàbá náà bá dàgbà gidi pé èmi ni mo ní nǹkan mi èmi bá gbọ́n lè fún nínú yín wọn sọ̀rọ̀ tó bá ti dẹ̀ yín kú bàbá ẹ gbà padà lọ́wọ́ títí ẹ ẹ dà pọ̀ mọ́ ogún sókè àyàfi tẹ́ bá yọnu sí tẹ́ bá ti yọnu sí no problem tí o bá ti sí yọnu bàbá gbọ́dọ̀ dá padà ó gbọ́dọ̀ gbà wá fún gbogbo yín àbí ó gbà ọmọ fẹ́ dìbò náà táwọn náà bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ikú wọn ẹni tí bàbá fún ní ẹ̀bùn táwọn ọmọ yòókù òyìnbó ọ̀dọ́nú sí àwọn ọmọ gbọ́dọ̀ dá padà ọmọ yẹn gbọ́dọ̀ dá padà sínú tó bàbá fi ilé lógún tí gbogbo wọn sì lọ pín pẹ̀lú déédé ẹ pẹ̀lú déédé Islam tó wà sí. ṣókè gbọ́nù agunmọ́kànlá máa lọ́lẹ̀ ọ̀gá béèrè náà ni ọ̀yá ó lè jẹ́ pé ọmọ àti àtọ́kọ́ ṣe pẹ̀lú ìjọba ìmọ̀jú. Ọmọ fẹ́ mi pé àgbà ọkùnrin yẹn ló wà lọ́wọ́ àti àtọ́kọ́ ṣe pé ìjọba ìmọ̀jú. Gbogbo ọmọ ẹ̀rọ ṣe wọ́n bá ti sọ fẹ́ mi fún ìjọba mi nígbà wà ní òṣèlú ẹ̀rọ ṣe wà lọ́wọ́ àkókò àti ọmọ tí bàbá fún ní ẹ̀bùn àmọ́ ó pé bàbá ní kéfèé bí bàbá tó àkọ́kọ́ sẹ́ńtì bàbá náà bàbá ò bá ṣe ṣe kẹfẹ́ bí mùsùlùmí bàbá ṣùpẹ́ àmọ́ ọmọ yẹn nìyí yóò jogun bàbá lẹ́yìn ikú bàbá torí pé àìfi kẹfẹ́ rí àìfi báyà wí ṣùpẹ́ ìpele kẹfẹ́ rí àìfi báyà wí ẹ́ òkè mi kẹfẹ́ rí bọ́dà wọn náà kẹfẹ́ rí ní àárín lọ àìfi báyà wí ní ẹgbẹ́ nìkan bá kú yàn kẹfẹ́ rí nígbà tó bá ti kó sínú ojúmọ́ rìn o kó sínú mùkátírọ̀ tó èsì kékeré àmọ́ àìmọ̀ kan tó ń lò ìwọ tún gbọ́dọ̀ lo àìmọ̀ kan padà ó kà fara bàbá rẹ̀ àbí èsì ṣe kẹfẹ́ ní tọ́ ó túmọ̀ sí pé lẹ́yìn ikú bàbá ọmọ lẹ́bi láti lè ogún bàbá torí pé mùsùlùmí náà ni àmọ́ onígundurú ni oníkọjá àlàní àwọn kan tí ọmọ yẹn ti wá gbà ní bàbá ti fún un ní tí àwọn yòókù yọnu sí lẹ́sìn ní tí àwọn ọmọ yòókù yọnu sí lójú ayé bàbá táwọn yòókù sì yọnu sí yóò dà padà tara tí wọ́n dọ̀ kún nínú ogún òun ni sáré mi ti fún mi náà ìṣẹ́jú lè gbà lọ́wọ́ yìí àrárá torí pé ẹ̀tọ́ tí wọ́n gbọ́ lórí ẹ̀wọ́ gbọ́ lórí àwa náà tí ṣe yàtọ̀ láàrin ẹ̀tọ́ ọmọ lọ́rùn bàbá àti ẹ̀bùn bàbá sọmọ ṣókè ẹ̀tọ́ ọmọ ọlọ́run bàbá gbogbo ọmọ pátá nígbà bó ṣe ẹ̀tọ́ fún gbogbo ọmọ pátá ní dèédé ìjọba kọ̀ọ̀kan bùkátà níbi iléèwé ilé ìkéwú ibi iṣẹ́ ṣókè ẹ̀tọ́ ọmọ lọ́rùn bàbá òun nìyẹn gbogbo ọmọ sì ló lẹ́tọ̀ọ́ lọ́rùn bàbá ṣùgbọ́n ẹ̀bùn bàbá sí ọmọ ẹ̀bùn bàbá sí ọmọ yóò jẹ́ ẹ̀bùn tí wọ́n kù kárí wọ́n jẹ́ ẹ̀bùn tí ó kù kárí àyàfi tí wọ́n pè ẹ̀bùn tí àwọn ọmọ yòókù kọ́ wọn yọrù sí ó lè má kárí ẹnìkan fún ọmọ ọlọ́gùn kò fún àwọn yòókù lẹ́nu lẹ́nu sàlámà àṣewádùn ìlọ ẹ̀dẹ́ tí gbogbo àwọn ọmọ rẹ̀ ló fún lẹ́bùn ní gbogbo wọn kọ́ lẹ́nu tó bá dé ẹ̀gbá padà lóbi sọ àdéhùn yẹn ẹ̀dẹ́lú takulọ́ wàdílú bẹ́yìnà àwòládìí ó làwọn onímọ̀ fi ní wọ́n fi níyà pẹ̀lú orí pé ẹ fọ́ọ̀mù wa lẹ́gùn mẹ́tọ̀dù wo ni ká lò ṣé fọ́múlà ráfẹ́lẹ̀ ìdáfẹ́lẹ̀ ìdáfẹ́lẹ̀ ìdáfẹ́lẹ̀ ìdáfẹ́lẹ̀ ìdáfẹ́lẹ̀ ìdáfẹ́lẹ̀ àbí ká lo fọ́múlà káàfin pé ogún ẹ̀ àdúgbò àwọn onímọ̀ káwọn lọ lórí wípé ṣẹ̀rí fọ́múlà lọ́nà fi pín ogún òun náà láti mọ fún àwọn ọmọ lẹ́bùn ọgbọ́kùnrin kan ọgbọ́kùnrin kan wáyé fún ọ lẹ́bùn ọkùnrin gbàgbé lò méjì ọkùnrin gbàgbé lò ẹyọ kan adúnà àwọn onímọ̀ tí wọ́n mú yẹn adúnà àwọn onímọ̀ tí wọ́n ní rárá ní tó fẹ́lẹ̀ ní kò fẹ́lẹ̀ ṣùkúrẹ́ ní tó fún ilé ní kò fún ilé àwọn méjì ní ní tẹ́lẹ̀ yìí bá tọ́ sí ní kó fún un ìdílé náà tọ́ sí òun ní kó fún un ẹ̀bùn ni o abẹ́ fún ọ lẹ́bùn èyí tó kéré tí òjò wọn bàbá wọn lọ àti tó ti dàgbà tó ti bá yunifásitì torí ẹ wọn ní gòkè bí àpẹẹrẹ ààrẹ fẹ́ pín bisikíìtì àtẹlẹ ní àpẹẹlẹ yìí ẹyọ ọ̀kan ẹyọ ọ̀kan tó bá jẹ ẹyọ ọ̀kan yóò yọ bẹ́ẹ̀ bá jẹ mẹ́wàá òṣùnà kó ń jẹ kankan ẹ̀jẹ̀ pé ilé ṣe nọ́mà o kì í ṣe ẹ̀tọ́ ọlọ́run bàbá o ẹ̀bùn ni ẹ̀jẹ̀ pé má pẹ̀lẹ́ kó ṣíìtì nìyí sí kì í sì ṣe ẹ̀tọ́ ẹ̀bùn ni abẹ́ fún àwọn ọmọ wa méjì àwọn kan náà wọn àfáà ní méjì báyìí wàá fi lọ́kùnrin lọ́wọ́ ẹ̀ẹ̀kan yìí wàá fi lóbìnrin lọ́wọ́ torí pé bọ́lọ̀ ṣe ní kí kápẹ́ńtì mi kápẹ́ ogun nìyí àwọn mí náà wọn àfáà wọn ní rárá nígbà tí mo fẹ́ tó bá fi léyìí ní méjì tó bá kọ́kọ́ ní méjì wàá wá méjì náà tó fún obìnrin tó bá díbẹ̀ ó fún ilé lẹ́yọ̀ kan sínú lẹ́yọ̀ kan ó túmọ̀ sí pé déédéé olódéédé láàrin yẹn àwọn mímu apá wọn ní ẹ̀bùn ni káwo àájà oníkálukú wọn sẹ́gun yẹn ọmọ òkókó tá a bí àti tá a ti bí tó gbọ́dún mẹ́wàá àti tẹ́ pé sùúrù ọmọ òkókó tá a ní àfọ̀n òkókó tẹ̀ bó lè ṣe síbẹ̀ àbí àmọ̀ fún ọmọ òjò lílé mu táàtún ní dọ́rọ̀ àti àtúnkù ní rabà ọlọ́dún mẹ́wàá sí ni bàbá fún mẹ́tẹ̀ẹ̀ta nìyí àbú ẹ̀ṣẹ̀ lákàlà àkáyárá tí ó yìí yóò la gbogbo ẹ̀ ó ti lọ <laughs> ilé ìlú gbàtí pé àmọ́sára àlàáfíà ń bẹ láàrin àwọn onímọ̀ lórí agbára ilẹ̀ ó ń bẹ láàrin àwọn orí agbára ilẹ̀ tó àmọ́ ọmọ tá a fún ní ẹ̀bùn nínú àwọn ọmọ táwọn yòókù yọnu ó gbà padà o àìjẹ́ bẹ́ẹ̀ wàá fún àwọn ọmọ yòókù náà ní irú ẹ̀bùn jẹ́ olówó àmọ́ fọ́múlà tó wà lò ṣé títí ogún ni títí dọ́gbandọ́gba ni títí ká fún wọn pẹ̀lú bàbá ṣe rí pé yóò ṣe gbúdọ̀ fún wọn sí. sókè ìbéèrè wáyé lórí Thank ṣé ẹ máa ń kó láìpẹ́ ẹ̀jẹ̀ tẹ̀lé àbí náà tábàrà kan wálé fáwọn ọmọ tó wà ní pé nǹkan láìka nǹkan láìpẹ́ ṣé láwọn àṣẹ èyí tó láìpẹ́ tó ń sọ fáàrà wálé fóònù òun ni wọn láìpẹ́ àdúrà ẹgbẹ́ obìnrin náà ni mo pé kò láìkẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo pé kò láìkẹ́ àwa ràn wá lé òun kò mọ̀ pé bàbá òun wọn fẹ́ fóun lẹ́fẹ̀ẹ́ra tó wọ̀n ní jẹ́ lẹ́fẹ̀ẹ́ra wá lé sọ àwa ràn wá lé láti fún òun wọn ní àgbàṣe àgbàṣe ó jẹ́ ní mi ò láìkẹ́ mi ò láìkẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n lábẹ́ àbí èso ń jẹ àárọ̀ èso ń jẹ ọ̀sán ìgbà pé ẹ̀tọ́ lọ́rùn bàbá ni sókè tẹ bá gbé àmàlà kalẹ̀ fún wọn tó bá ní ah, àbú nìyí ń jẹba ó mú wọn pé nìyí ń jẹba gbóni máa ń jẹ áàfù ló fi àmàlà náà ló gbọ́dọ̀ jẹ tó bá ti jẹ lọ sùn lébi ló gbọ́dọ̀ sùn lébi áàfù ní gbọmọ jẹ tó fẹ́ jẹ tó bá dá sí afẹ kọ wọn tọ́ba wá fẹ́ kọ́ wọn pé kó lè màmá láàjẹ á sọ fún un tó àjẹdẹ́lẹ̀ bóyá ká gbé sóò ká máa mú àbí bí ààrẹ nù nígbà tó máa jà wọ́n láyé lọ́sùn ó náà sì lọ́sùn bẹ́ẹ̀ sí lẹ́yìn ọ̀nà lórí kò máa jẹ ó máa ṣàwá náà ọlẹ́bẹ̀ tí bá lé lé kìí jẹ ìyá lé lé kìí sè àwọn kan nínú wà sí táwa náà jẹ gẹ́gẹ́ bí ọmọ kan wà ládùúgbò wáyé náà. ka iji e amala ka e e iji ẹ̀bà ka iji ẹ̀rẹsì ka iji búrẹ́dì gbogbo táyà a sọ pé ẹni jẹ jẹ kí ni máa jẹ bisikíìtì kódà kì í tó máa fún ní ẹran ọmọ mi ọbẹ̀ á bomi àwa ẹran awa ma ele ju esi na ìbéèrè ẹlẹ́kẹfà wọ́n ní ìpè irun àti ìkọ́mọ̀ títí ọmọ tí ó lọ nínú sunna nabi sallallahu alayhi wa sallam ǹjẹ́ tó bá wá lọ bó láṣẹ wá ṣe àkọ́kọ́ gbogbo tá a bá ti fẹ́ ṣe nínú ẹ̀sìn àmọ́ wá ẹ̀rí ṣùkúlẹ̀ yálà ọ̀rọ̀ àkìídà ni àgbésọ́kàn àwọ̀rọ̀ ìbádà kúrọ̀mọ́rọ̀ àdáàbò ẹ̀rí làwọn akọ́kọ́ wà ó ẹ̀rí làwọn akọ́kọ́ gbára lé kátó lè ṣe dábàá fẹ́ṣẹ̀ bó ti ẹ̀dá sí pé nígbà míì àwọn onímọ̀ àṣàlàyé pé tó bá pé bí àdáàbò ni àdáàbò wọn ní àdéhùn tó bá lẹ níbi àdáàbò ṣèṣe ní ìbádà wọn ní ìyẹn lè lò ó àmọ́ kí yẹn mọ́ sọ fáwọn ẹbí lò ní kí yẹn lò yẹn lè lò àmọ́ káwọn sọ fáwọn ẹbí lò ní àlò nígbàdùn àdá àgbègbè yẹn sókèlè yẹpẹ ló ń lórí mọ́sálà ìdáda bọ́ọ̀tù tó má ti di ọ̀rọ̀ ìbádà náà àìlò àdéhùn tó dúró lálàáfíà nínú ìbádà bẹ́ẹ̀ láì lò níbi àkídà náà kápẹ́ ìmùsọ́mọ létí lásìkò ọmọ ìṣọmọ ìbádà ni ápùn sọmọ létí káṣẹkọ mọ sí ti ọmọ ìbáàdà tó wá lẹ́rìí kò lẹ́rìí ẹ̀rí ìhun ni kò lálàáfíà àdéhùn pàrẹ fún àdéhùn tí ó ṣe lò ní tó bá rí bẹ́ẹ̀ àní pè ní kí wá láwàá ṣe kí lẹ ṣe sí ẹsẹ̀ rẹ̀ títí nìkan lẹ ń sọ kí lẹ ṣe sójú rẹ̀ ẹ ṣe kankan ẹ má ṣe nǹkan bẹ lẹ́yìn náà gbọ́dọ̀ bá ti fún wa lọ́mọ ẹ̀mí ká máa tọrọ fún tó wà fún nìyẹn torí bèrè bèrè bèrè bèrè bèrè nìyẹn o ẹ̀dá wọn wá pèsè ọmọ létí kí ni ká wá ṣe kí ká máa wò náà ni kí lẹ pèsè ojú ẹ̀ ìbẹ́ẹ̀dì kan lẹ rí lẹ́bi sọ pé ẹ mọ̀ pẹ̀lú ẹ̀rí ìwò lálàáfíà ìsìlẹ̀ tó àtàzán àti ọmọ àyè pèsè ti ọmọ ẹ̀já jìnnà sí sókè. Thank onífẹ̀ẹ́ lónìí ẹ̀ tó bá ti ní ṣákù lórí ẹ̀ ṣákù àìbíṣe ìbádà àìṣe ìbádà tó ṣe irun irun fífá ẹ̀rí yìí ni ó lálàáfíà tó sì fẹsẹ̀ nílẹ̀ káwá wọn irun eléyìí náà ẹnu òkú lórí hadith yẹ bàtà rí náà onímọ̀ táwọn náà fàdí sí yẹn nílẹ̀ gẹ́gẹ́ bí Sheikh Al-Albani rahimahullah ta'ala sọtí torí ẹ̀fọ́ jáde pé ìmọ̀ lómi àgbé ni èyí wọn gbọ́ báyìí náà ni tá a bá ń gbọ́ báyìí láàmú àá o eléyìí ni kí n dì mú kò sẹ́ni ọ̀rọ̀ wa ti sú ọlọ́ tó lo gbólóhùn yẹn wọ́n ní ìmọ̀ ń bẹ̀ pẹ̀lú gbólóhùn yẹn kílẹ̀ ti sọ àwọn náà máa fi gbólóhùn ọ̀rọ̀ jákujáku jákujáku tètè kò sí tó fà àìnímọ̀ náà tẹ́lẹ̀ nínú àwọn irinṣẹ́ gàìlíyà àbí àjálù àdúlmọ́ àlùbọ́lọ́wọ́ ṣùgbọ́n àìnímọ̀ àìnímọ̀ náà níbẹ̀ lára àfáà tó sọ náà pé ọ̀rọ̀ wa ó sì sú ọlọ́run ọ̀rọ̀ burúkú ni tábà máa fà náà ó yẹ ká péjú kò ká bà sọ̀rọ̀ ó ṣe tẹ̀síbí ó sì ń ṣe ìsìnzá ó ṣe tẹ̀síbí látara pé ọ̀rọ̀ ọmọ ènìyàn ní máa ń sú ọmọ ènìyàn ọ̀rọ̀ ti sú mi òun lọ́kọ́ fi ń kọ́ ìyàwó ìyàwó fi sọ pé òun ṣe máa ẹ̀hẹ́n mi ìtajà fún ẹmọ bó tó bá ti wá sọ́jà yìí tó bá ti rí nọ́mbà seventy three ní gbèjò sọ kíníkan mọ́tọ́dọ́ mi ò ọ̀rọ̀ wọn ti súra wọn nìyẹn ọ̀rọ̀ mi ìyẹn máa ń sú ara wọn sọ afáàyẹ nìyí òun wu ọlọ́run náà bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ wa ti sú ọlọ́run ìṣọkúsọ ọ̀rọ̀ nìyẹn dáńtorí pé àwọn ilé àyè ló ń ṣẹlẹ̀ banditry terrorism tó ṣẹlẹ̀ ẹni kan kówó jẹ ejò ńlá tó kówó jẹ lọ́fíìsì tó kówó nàìjíríà jẹ gbogbo a ah! ọ̀rọ̀ wa ti sú ọ lọ ọ̀rọ̀ burúkú ló sọ nfa ọ̀rọ̀ tó sọ yìí gan ọ̀rọ̀ yẹn wúwo ju àwọn nǹkan tó lè rí tó mú sọlọ so ètè nǹkan pè bẹ́ẹ̀ afọlọ́run ṣe yẹ̀yẹ́ tó bá pín in tó gbà lérò pé ọ̀rọ̀ yẹn ò tóbi lẹ́nu ẹ̀ ó kàn sọ náà ni ó ṣàwádà bẹ́ẹ̀ ni ó kàn dápara bẹ́ẹ̀ ni ìsìnzá ò nìyẹn. èyí wò jẹ́ ní méjèèjì ọ̀rọ̀ tó burú ni àìsàn bẹ́ẹ̀ di ọ̀rọ̀ ẹ̀yin dání láti bo síbo lọ́rọ̀ yẹn wá sọ́nà gbogbo táwọn arí tó ń ṣe mọ̀ fún wa yìí ọlọ́run ò tí ì dá babalábàbá wa ádámà kì í dá sánmà tọ́nà ti mọ̀ pé bá ti rí lélẹ́yìí tó àwa nìṣẹ̀lẹ̀ yìí ń jọ lójú kò jọ lọ́run lójú àwa ló yà lẹ́nu kò jọ lẹ́nu àwa la fi hara wa léèmọ̀ àfi ìkan ní ọlọ́run lára àbí tó gbọ́dá ti fi hara wa léèmọ̀ nìyí àìgbọ́rọ̀ sófin ọlọ́run lẹ́nu ni tabatẹ̀lé òfin ọlọ́run ni kò ní rí báyìí àbí sáà nìkan là ń bẹ láyé gbogbo wa rí báyìí wọ́n sùn mọ́tò májèmọ́mù wọ́n kúrú mága èwe dáhà sí mẹ́ẹ̀ tó tá bá tẹ̀lé ní kúránì sọ ọ̀rọ̀ wa gùn ní súra wa tó máa mú ọ̀dà máa dọ́gbọ́rọ̀ wa ti sú ọlọ́run ọ̀rọ̀ burúkú ni táfà yẹn tó sọ àmọ́ kò lè ṣe ní láàánú àbí kò lè ṣe ní léèmọ̀ tábà pípa àwọn afáàmọ́ sọ báwọn ẹ̀kọ́ mélòó la fáà ẹ̀kọ́ mélòó la fáà níjọ́ òun àṣírí wọn bù díẹ̀ nísìn àṣírí wọn tú ó tú ó tú dán tó ń ta ìmọ̀ kan náà lóyìnbó sí ṣé mi dà láti gbogbo ayé wọn á rí ẹni jọ ní òun àtàwọn ará àdúgbò ẹ̀rọ wọ̀ pé àfáyé ah, òní náà kò mọ kẹta tó sọ tó sọ but nísìnyí international ignorance ní sọ pé ní yẹn àdékùwà náà ni olórí nìkan scholar scholar of oní islamic scholar lòun olóhùn ọmọ sẹ̀ríà àwọn níbi pé jésù ní padà wáyé ah, islamic scholar lòun àtọ́pẹ́ dókítà ṣokoṣù márùn àìsílẹ̀ lógbò ilé wọn dilé ìbújẹ náà ni ok ó wá gbé tiẹ̀ sí international náà pásọ̀ kan tó ń jẹ́ Lárúbáwá wá gbé ìbò ìyẹn wọn á ṣe kọ́ọ̀lù ó sì yẹ ọ̀pẹ̀rẹ̀ àwọn ìyẹn wọn á di pé tó wá bí ní ìbéèrè kan nínú ìbéèrè tó kọ́ láyé ok ìdúró kọ́ mi ó ní kí ló lè sọ gba Dhul-Qarnayn ẹ eh, what what what did you say Dhul-Qarnayn okay Dhul-Qarnayn so olùkọ́ gbọ́rí olùkọ́ sínú kura ẹ̀ tààrà yẹn láti blast ẹ pé who is calling you doctor who is calling you stars we should start like ṣé kò rí bẹ́ẹ̀ tí a máa ti display ignorance internationally Oh, my gba máàkì internationally nítorí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàlì ayé ìjọhún tó máa sọ̀rọ̀ láti gbòòrò ló mọ́ṣáláṣí wọn àwọn àtàrà ìyá lásàlá àti ọ̀gá lásàlá kò jù bẹ́ẹ̀ náà lọ. omi ò tún wá tẹ́kì kí ni tó tó máa wá display bunch of ignorance. wọ́n bì kan pé ṣíyàn lè fọmi omi òdò ṣíyàn lè fi wẹ̀ ó tó bá ń bọ́ sòsì láti sánmà yẹn lè fi wẹ̀ yẹn lè fi ṣàlùwàlá yẹn lè fi jẹ́ náà bá ọba ti lè kọ́ kúrúbá àlèlú ẹ̀rù kan kí àfa kan ní kúwé tí wàá gbélé máàkì wo ní òfin kódà yóò fún ní òdodo wípé tó bá fi lè kú lórí àìmọ̀kan ẹ̀ náà nìyí ó súnmọ́ kí àwọn ọ̀dọ́ kan tó jẹ nínú ogún òdo rẹ̀ gbá ah, àwọn àbálá ìmọ̀kan nìyí tó fi adé pé àmọ́ aṣọ́rọ̀ àwọn gbólóhùn balẹ̀ wàláhì àkídà alùsùnà wal jamaa àkídà gidi yóò kọ́ nílẹ̀ bọ̀ ẹ mọ̀ débi àlàyé níbi ìròyìn ọlọ́run níbi tẹ́lẹ̀ fi ròyìn ọlọ́run níbi tẹ́lẹ̀ fi ròyìn ọlọ́run níbi tẹ́lẹ̀ sọ nípa ọlọ́run àti tẹ́lẹ̀ sọ nípa ọlọ́run ẹ̀rẹ̀ àkídà alùsùnà yóò pẹ̀lú ẹ̀ má mùsùlùmí. àwọn tí ò bá ti sí ẹ̀kọ́ yẹn nìyí ẹ̀ náà fún ọlọ́nu padà àbá ládùúgbò wa tó bá ní ṣàdúrà lọ́mọ àgbóyan sọ̀rọ̀ ni tẹ́lú òkèlè kí ń gbà láti mì ẹ̀yìn máa ń wí nù. Màá aṣọ dọ̀kan pẹ̀lọ́ kí mọ́gì màá kù. Ó ní bàbá ẹ máa sọ pé ẹ máa ń ròyìn ọlọ́pàá ní ọ̀pá bí ní tẹ́lú òkèlè kí ń gbà láti nílé ìsúnmẹ̀. Òun kò rálá yìí. Bàbá bí wọ́n ní tẹ́lú òkèlè kí ń gbà láti. Mo tí yẹn bá gúnyán tán ẹni tó bá gúnyán àti jẹyán ìrọ̀rùn ìrọ̀rùn tó bá gúnyán dáadáa kì í ṣe yàn ó gúnyán fámìlì ẹgbẹ́ ń jọ kì í ṣe nuclear cancer bàbá mi náà ìyàn ọ̀dẹ̀ ìdílé ló fẹ́ gún bó sì wá gún tán tó wà sí kó fẹ́ jẹ́ ọ̀ máa wò máa rẹ̀ yàn nǹkan àwọn agbésí lórí ọlọ́run ah, ọlọ́run ó dáná jẹ fún gbogbo gbọ́ everybody síbẹ̀síbẹ̀ àti lè gbókè nínú náà kò ní ọlọ́la èyí ò ìdákùjákù yìí wọn á kọ rẹ jù ilé ìjà ìtọ́ yìí wọn sọ rẹ kàtìgbà náà wọn sì sọmọ ara ẹ̀kọ́ tá à ń sojú ní ìlú ẹ̀bá ní kájínà sáwọn èèyàn torí pé ẹ̀kọ́ òye wọn kájínà sí wọn ẹ̀jìnà sí wọn ẹ̀jìnà sẹ́ni tí òye wọn yìí dèédé síbẹ̀ lára wọn nígbà tí ẹ̀jìnà sí wọn nígbà tí ẹ̀ bá ti padà wá lóṣù láti lékún láti ṣùgbọ́n gbàtẹ́ ìbá ti jìnà sí wọn dèédé tí ń bẹ lára wọn gbàtẹ́ ìjìnà sí wọn yóò mọ dínkù kódà wọn mọ gbé mi pamọ́ nítorí yín wọn mọ yọ mi ṣe nítorí yín omi ìsìn yóò bá ṣe náà ní ẹ ẹ ẹnà kó ṣe àánú ni ẹ bá sọ eléyìí wọn ní kò bá súnà mú wọn ní sọ bá súnà ẹyin náà rí lẹbi sọ bẹ́ẹ̀ ẹyin náà rí lẹbi sọ bẹ́ẹ̀ alimọ́mi alẹ́ ni yóò kọ́ àlùkò náà mọ̀mìnì tó ń wà pẹ̀lú ìlú pẹ̀lú àwọn èèyàn nínú ìlú àwọn aláìmọ̀tàn wọ̀yá sí wọn làbá ó sì ṣe sùúrù lórí ìnira ìnira tí wọ́n fi ń kàn án kò dá kò bá wọn dá sí o ó sì ṣe sùúrù hayrun anábìlẹ̀ nìyẹn lóore ìdàlẹ̀ mọ́mìn alẹ́gbẹ̀lá yóò tó tó ní ọ̀sán láti fẹ́lá nítorí wọn lọ tàkété pé eléyìí ọ̀dà nìkan ń ta ọ̀dọ́ bó lè fẹ́ tún wọn tó bó lè fẹ́ tún wọn ṣe. tòkà tí mo ti pé kámá ìṣe ti pé ẹ̀ẹ̀kan náà láti yàn sí lóde bí bu àyè aburú mẹ́wàá bẹ̀ lọ́wọ́ èèyàn tó bá ti rí kan gbà nínú mẹ́wàá ó wà sí tó bá fi lè di mẹ́sàn-án máa bá lọ yorùbá gbàdé ó gbọ́dọ̀ dàbí tiẹ̀ kó o sì rí gbà tán alihamudulilayi èyí ń dájú wípé mẹ́wàá ó wá jìnà sí ó wá di mọ́kànlá ó wá di méjìlá ó tún wá pọ̀ sí eléyìí ò dáa ládùúgbò wa náà ni àwọn ará àgbọn ọdún àbẹwà bàtí nǹkan lé wọ́n ṣépè pẹ̀lú máikrófóònù wọ́n ṣépè fáwọn oníṣúná wọ́n ṣépè àtọ́fà bàbá yìí ìtẹ̀sẹ̀rẹ̀ ọ̀run láti mú ọ̀rá ẹ̀ tó bá jẹ́ ní ọmọdé báyìí pé àwùjọ àkọ́kọ́ ọmọdé ah mọ́rọ́gá ni wọ́n gbóná ni wọ́n mọ̀ pé àwọn máa dánú àwọn máa ṣe é dání. máa lọ gbé rédíò alihakọ ìjọba máa lọ gbé fún bàbá yìí máa fún bàbá yìí ní èmi. ẹ̀yà àwọn ọ̀pẹ ní mọ̀ àwọn ẹ̀lú lágídí. àtọ́yá ọyọ̀ ní ọkùnrin. àwọn dáadáa fẹ́ jẹ́ àwọn sójà nẹ́bí ìròyìn náà wí láti jẹ́ pẹ̀lú ọ̀nà. àǹfààní pé náà gbọ́dọ̀ compromise mọ́tẹ́kẹ̀rẹ̀ rí pé lọ́wọ́ gbélé ńlá lẹ́yìn yóò lè fẹ́ yà pápá bá wọn lọ gbogbo ṣe kò dúró dodo tó mọ̀ yẹn good sì léwu ẹ̀mí ní tí ń bẹ lọ́wọ́ láì mọ̀ kan yẹn àá kò fẹ́ ní ipa kò fẹ́ ní ipa tó dáa lára wọn. gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ lébọ̀ ibi ìmájú wà sí ní àtìpọ̀ fún ọ ní nǹkan wọ́n ṣe mórí nàbí abẹ́ kọ́nà kó fún aláàdì tó pọ̀ wọ́n sọ fún pé mẹ́tíláṣí ẹ̀dá kù ìgbàkẹ́sí mọ́tì nàbí ìmọ̀ mọ́lìdì amọ̀yìn ànábì wọn kò sí dójọ́ wọ́n ká ní bẹ́ẹ̀ ṣe sọ mọ́lìdì nàbí yẹn èyí rẹ̀ máa ń pa tẹ́ bá ṣe fifty thousand èyí tí wọ́n lọ wọn náà ní pé ah kama gba sí tẹ̀sílẹ̀ ìdílé olúwa mọ́ àtẹ̀yìn àti ìdílé olúwa hundred hundred million bọ́lọ̀ ọ̀fẹ́ tí wọ́n èkú kò sí mọ́lìdì nàbí yẹn. ojú òkúlọ̀ sí lórí pé national òye pé wọ́n mọ lórí ìmọ̀ tó di àbálà àbọ̀ náà ní ìjọba náà ní kókèlè èyí kéde kó lè pa náà ní ó lè pa ọlọ́dà tó mọ̀ kan láìpẹ́ yìí àbátan agbẹ̀dọ́ náà wà pẹ̀lú wa ó ti ara ti ní ara ti ní pé ah sáfà yóò lè jẹ́ ní jẹ́ kí n gbó àgbà jẹ́ kí n gbó òkú máa tẹ̀ irú wọn sì ní wọn bá ṣe máa ń dé pẹ̀lú wọn ẹ jẹ́bi jẹ́bi jẹ́bi jẹ́bi ẹ sì ṣáà nù ẹ sì parí yóò mọ òwòrán ni kò ní sọ̀rọ̀ a parí náà sọ́ńtà lọ́lọ́ kan ṣẹlẹ̀ láì náà ṣé máa gbélé ọdún parí a oyè àdìgbà yìí bàbá ọdún kan kì í mọ́lẹ̀ àìmọ́ àá fún lẹ́wọ̀n àá fún lẹ́wọ̀n dídí dáadọ́ fún ẹgbẹ́ fún wọn ní nǹkan wọn ní báyìí fa wàhálà lẹ́sìn mọ̀ pé tágẹ́tì wọn gangan wọn ní foundation so ìwọ tó gbé sínú ládùúgbò ẹ ẹgbẹ ìmọ̀mù tó wà bẹ́ẹ̀ àwọn afọ ṣe nǹkan fún wọn agbára bá wà ní wọn gbọ́n fi tàkùn wọn ní mílì fún wọn ní ráì fún wọn gbogbo ẹ wọn á pín ilé kódà kó gbé sípò tó lójú gbé wọn pín ilé á àwọn ọmọlẹ́yìn anábì dáadáa ó fìlò gidi ó fún wọn ní ìjọba ibi ti ń rí oníwẹ́ẹ̀fì gan-an oníwẹ́ẹ̀fì kálá sílẹ̀ kálá láàrin ọ̀sálà

láti ṣe ìpínlẹ̀ rẹ̀ nígbà kó mọ̀ ó ti pẹ́ lọ bí twenty years bá ṣe wá sí wọn ṣe wá sí ṣe wá sí wá sí àti mọ́ bá ti máa ń gé wọn. àpáyé tó ń bá yẹ àbá àbá ti dìde wọ́n ti dìde mẹ́sàn-án gbólóhùn kan. inú ní ẹgbẹ́ wa àgbáríkà ó ní sí ẹgbẹ́ wa ọgbọ́n ó àmọ́ ètò kúrò lé ó gbà mí gàrí ó gbà mí gàrí àbá bẹ́ẹ̀ sì wá ṣe àtúntúta ní ìṣèrí ẹkúnámọ́bù kí n gbére owó orí bẹ́ẹ̀ àmọ́ mo gbà rí gàrí bẹ́ẹ̀ olùsìkè máa ń pe àgbàlagbà tó wà ní ní bàbá ní wà wà sí àyè àmì wọn lọ bá wa lẹ́yìn káfọn ní àfọwọ́nìfà máa ṣàdúrà ah, àwọn afáàtì yìí dáa wọ́n ti dá. Ìgbà fún yín tẹ̀lé tí wọ́n tẹ̀lé sínú kìíní. A mọ̀ pé àná ti wọ́. Àná ti wọ́. Èlé tàjọ ń lò. Àánú ọlọ́run ló kù bẹ́ẹ̀ sì sì tún ọ̀la ṣe. Àná ti wọ́. Ẹni bá rántí ó ti pẹ́, wọ́n yára kọ́ ṣe ìyàwó ní ìmáàmù bàbá ìgbà wọn gbọ́n olóṣù wà sí mẹ́fà fẹ́ fi pa oníṣun náà orí oníṣun ọkọ oníṣun náà ìyàwó oníṣun náà mọ̀lẹ́bí ìyàwó lópin yẹn àwọn sọ wọn ìnáwó kankan àwọn ni wọn rí ẹ̀wọ̀n ìtọ́jú àwọn ọmọ àwọn máa fẹ́ wọn ní ìtọ́jú olúwo ìfipẹ́ ìfẹ́ ọ̀rọ̀ yá àti Yeah àwọn súnà ìtọ́jú àwọn ọmọ fún ìtọ́jú àwọn ìyàwó fún ìtọ́jú àwọn súnà ní lọ́ba nìyẹn àbájáde sọ́yìn kò rí rẹ̀ mo yìí fò sápò ènìyàn ah! àwọn tọ́jú ìyàwó ń wa àtúmọ̀ tọ́jú àwọn àfa wa àrí iṣẹ́ tí ò dáa ni ẹ bọ́dà ẹ̀dìdẹ́ àpò àwa kún ah! ẹ̀rọ náà yóò dáa fún yín. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti yí tọ́pì padà. tó torí ẹ̀ lára ìgbìn tó ní káàkiri wọ́n táà ló máa ṣe òun nìyẹn wọ́n ní ẹni tó ń sọ yìí pé ànábì wa ádámù alayhi salatu wa salam ẹlẹ́ṣẹ̀ ni wá ànábì ádámù náà ẹlẹ́ṣẹ̀ lòun náà òdodo ọ̀rọ̀ ni fánàbí ádámù ẹlẹ́ṣẹ̀ àmọ́ náà ti gbà tuntun bá rẹ̀ àbí ṣùgbọ́n tó gbọ́ fánàbí ádámù ẹlẹ́ṣẹ̀ kó farabalẹ̀ gbọ́ dé mi pé òdòrò tuntun bá ọlọ́gbà tuntun bá rẹ̀ ó sì gbọ́ ṣùgbọ́n ti tiẹ̀ ló fẹ́ justify ṣe sì ń bẹ lára àwọn èèyàn bíṣì tó dáa ká máa ṣe wọ́n máa ń sọ fún ẹ pé nǹkan báyìí báyìí nítorí kò sí lélẹ̀ gbà bẹ́ẹ̀ wọ́n yọ fún ẹni tó ń pè sákèsí pé ẹ tí wọ́n á ní náà kó sí pé máa ń máa ń jí búrẹ́dì ẹ̀yin náà kọ́ ẹ̀yin náà jẹ́ wà. Mọ̀mú hmm, báwo wọn mú bá sọ ni wípé ẹni tí anáyí ánìlì munkar ẹni tó ń kọ ìbàjẹ́ kò lẹ́tọ̀ọ́ àti kọ ìbàjẹ́ tí ń bẹ lára rẹ̀ lọ́lọ́mí nítorí sọ ni mi ò lè ti ní májẹ̀mú tí yẹn fi ń kọ ìbàjẹ́ ó lè tí máa jáde tí máa jí owó tó kílẹ̀ ó lè ṣe wá àti fún yàn ní ẹ̀ máa jáde tó ìbá ṣe wá sí ọgbọ́n kò mọ́jà ìlú gbọ́dọ̀ sọ pé torí pé o lè ní kò ní gbà ó gbà torí bó ti ṣe mú ní mọ́jẹ̀ mu náà yí òun ní ṣe ní tó bá fẹ́ pọ̀ fún yàn òun náà gbọ́dọ̀ mọ́ kò síbẹ̀ ẹ gbọ́ mi tó gbọ́n sí pé ẹni ẹni tó mú gbó ẹ má mú gbó ẹ ẹ ẹ ẹ má mú gbó ṣọṣọ́ lọ́dún lẹ́nu rẹ̀ ẹ rárá mú gbó ó dà ẹ mú. Hmm. kò ṣe kò ṣe mọ́jẹ̀mú rẹ́pẹ́ ní tí ìbàjẹ́ kan ń bẹ lára ẹ̀ ó lè kọ́ ìbàjẹ́ tí ń bẹ lára ẹ̀ fẹ́ lò ní ó lè kọ́ àdánwò ti tiẹ̀ ló nìyẹn eléyìí ni yóò sì máa jẹ́ ìpèníjà eré ọkàn fún náà ní ìmọ̀ tó káwọn èèyàn bá fílẹ̀ èmi náà ìbálòpọ̀ ṣàánú bíi èmi wà bẹ́ lára mi àmọ́ kó a máa wù ṣe oṣù pé o ní gba tó ń sọ lọ́wọ́ rẹ̀ torí pé tó ń sọ pé má ṣe tí ó sì yẹ kó ṣe òun náà ń ṣe lẹ́yìn iṣẹ́ rẹ̀. sọ ẹni tó ń sọ kan sọ fún pé ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ló wá nígbà táwọn ọ̀gá ẹlẹ́ṣẹ̀ náà lòun náà ẹ̀ ǹjẹ́ nìyẹn sọ kò fẹ́ gba òdodo. so ó dẹ yóò bára ẹni tó ń ṣe ẹni ó ń fi àbù kan anábì ọlọ́run anábì ọlọ́run anábì bẹ́ẹ̀ni ọ̀tábà àlè ìnáwó ọ̀tọ̀wọ́ àbúròsì wọn náà lọ́kùnrin àní tó wá kà fún ara ẹni ibi tó ti káàkiri bẹ́ẹ̀ bọ́lá ọgbà tuntun bá rẹ̀ bó sì jẹ́ bí wáàsí náà ni àfáàtò gbọ́lẹ́nu ẹ̀ nìyí wọ́n sọ ọ́ kalẹ̀ wọ́n náà ti fi bọ́lá ọgbà tuntun bá nẹ́bí wàá dáwà lè sàn. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من àyàwó àwa àlèmọ sọlá náà wínú ọlọsì gba tútù bá wọn so náà wá sọ gbólóhùn pé adábàdà mọ ẹlẹsìn náà lọlá ìyẹn ló fẹrẹ bọ síbẹ̀ pé yẹn fi àwọn ànábì Ọlọ́run yẹn fi wọn ṣe yẹyẹ kó sì burú kó sì burú gan gbólóhùn ó lè mú káwọn àbá àjọ ọkọ tíra lórí ẹ. العلامة السيوطي رحمه الله تعالى أن يعني قوام ما في شيء bí àbí ẹni tó tutù díẹ̀ wọ́n fi ṣe bí ọ̀rọ̀ ṣe bí àtùkù ó wá dágbára pẹ̀. ẹ̀yìn ẹ̀rù jẹ́ ìfún bá mi fún gan-an ànábì ọlọ́run gan-an sókè ó kàn fún torí ẹ̀ afáyẹ̀ pọ̀tẹ́rà lórí ẹ̀ kíní kan tẹ̀síyà tilẹ̀ àgbéyà ìmáa fi ìwà gàbáwà ìwà ògùn ìmọ̀ fìtì sí ọ̀dọ̀ àwọn àwọn ànábì ọlọ́run mo ní tìrà yóò tún pẹ́ àtìkàtìrà yìí tó kì í ṣe nǹkan tó dáa ẹ̀ wọ́n fi nǹkan kan tí ò dáa wọ́n fi ẹni ilẹ̀ fún wa lára wa káwọn pé àbánábì ọlọ́run kan náà wọ́n kì í ṣe nǹkan tó dáa wọ́n ní ẹni tí ó ń ṣe àṣkáàrù ẹgbẹ́ àṣàrò àṣàrò àti dùá òkè béèrè gbẹ tó ń ṣe àṣàrò ṣé bí ọkàn rẹ̀ yóò sì fọkàn lé bá a ti máa fi ọkàn lé àdúrà náà yóò sì máa fi ọkàn lé àṣàrò tí ẹ máa ṣe ìfihàn bẹ́ẹ̀ ni bá ṣe tọkàn lé àdúrà bẹ́ẹ̀ ṣe tọkàn lé àṣàrò àmọ́ yàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé àṣàrù yìí ó dìbẹ́ ní irú àṣàrù wo la fẹ́ mú wá níbo la ti fẹ́ mú wá pẹ̀lú fasábà bí mímú wá rẹ̀ lọ́wọ́ lẹ̀. àdúrà bẹ́ẹ̀ náà àdúrà náà ṣe máa ń ṣíkẹ̀ ah, mo fẹ́ mo fẹ́ mo fẹ́ tẹ lọ́hùn ní òru èlé àdúrà ló fẹ́ ṣe àdúrà tó ṣe ní yóò ní àṣàrù yìí bọ́kàn rẹ̀ ó sì fi ọkàn lé àdúrà yẹn náà ló sì fọkàn lé àṣàrò tó fẹ́ mi wá náà. àìmọ́ ìbọn tó ti ṣàdúrà tí wọ́n gbọ́ fọkàn lé àmọ́ mọ́ kó ṣàdúrà. àfọlá kó ṣàdúrà o ṣàgbó wa ọlọ́mọdébà bíwá ẹni kàgbúdà àpàdé ṣàlùmá pẹ̀lú ìbọn ọlọ́run àpàdé. ṣé bó ṣe ń ṣàdúrà yẹn ṣé ó fọkàn lé bí ṣe jókòó lójú jókòó ìyàwó náà dákun yóò bímọ ọmọ alágbàtà owó lè báyìí fọkàn lélẹ̀ báyìí fọkàn létọ̀ wọn yẹ àmọ́ méjèèjì kí ni wà á wù náà yìí tó bẹ́ẹ̀ náà ni máa rí bẹ́ẹ̀ níbi zikuru tí ẹ máa mú wá wọn nìyí àìmọ ìgbà míì tí yóò jáde ní zikuru tó yẹ ká wí náà wí àmọ́ ìfọkànlé yẹn nìyí ó lè máa ó lè bá ṣe mú zikuru bá sọ láti wà àbí àwọn ìtàrù ní ìtàrẹ mú wa jíye tó àti síkírù àti dùá méjèèjì ló lè di ìfọkàntán ìfọkànlé fún wa tó nígbà míì ìyá máa ṣe ìyá máa ṣàkárò tó tún máa mú táwọn kan nínú tó máa jáwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣòkò sábúrú mẹ́rin a máa wáyé nígbà àdúrà náà méjì tó dáa wọn ni ká kọ́ ọkàn pọ̀ nígbà tá a bá ń ṣe é àwọn àṣàrò wa àti àdúrà àmì náà. ìbéèrè mi lè léwu èso kí ìbéèrè mi lè béèrè ìjìlá bẹ ok gbọ́dọ̀ àká àká tí mo wí ẹni ìgbé àká àrùsọ̀bá léyìí tó lékè bàdà sọlá fi ṣubú yìí ṣùgbọ́n àwọn míì náà wà fún àwọn ní nígbà tí a bá ti jí ọ̀tọ̀ nígbà tá a bá jí láti kásùbà ọ̀tọ̀ nígbà tá a bá jí láti kásùbà lẹ́yìn àsùbà àwọn míì sì wá ní àsìkárù sọ̀bà wọn ni bàdà gbòòrò bìṣọ̀bù bàdóòrùn bá ti wọ̀ láàmú wa ṣùgbọ́n àwọn tó wọ́n sùn léyìí àwọn náà ni ó sọ fún wa pé sùràtù táàbù tá a mọ́ ta jẹ jímọ̀ ó ti bẹ̀rẹ̀ dáadáa sùn yìí ṣùgbọ́n ṣùgbọ́n àwọn tí àwọn mú èèyàn ṣùgbà ọkàn tí àwọn dúró lórí ọ̀rọ̀ àti ṣe anábì sallallahu alaihi wasallam ẹ̀ka òṣùbà rẹ̀ yóò máa mú wa lẹ́yìn tó bá ti tún àṣùbà kan á mú àṣàrò bá dà sọ láti wá àmú àtàrò bàdà àṣàrò sọ̀bà wa gbogbo wa la. so ètò dájú òun náà ní bàdà sọ láti sọ mi fábùlà gbòòrò bí sàm kóòrùn tó yọ. ìgbà tó wá parí òun náà ní ìyẹn ìgbà tá a mọ̀ di bàdà sọ láti àfilẹ̀ fábùlà gbòòrò bí sàm àkọ́kọ́ yẹn fábùlà tó lórí sàm kúrò kí òun ń bọ̀ òun ni àmọ́ àtẹ̀yìn acid ló fi bẹ̀rẹ̀. last question wọ́n ní ẹni tí ó kí jùmọ̀ à násìlà sí wà lẹ́yìn jùmọ̀ à méjì àbí mẹ́rin bóòlù òsì lè ká ṣe bẹ́ẹ̀ ni násìlà wà lẹ́yìn jùmọ̀ à tó tó jẹ́ násìlà jùmọ̀ à násìlà sọ́dọ̀ nàbí sallallahu alaihi wasallam ànábì sábà sílẹ̀ ànábì ó bá kí nílé ákí méjì mọ́síláṣí ákí méjì nílé ákí méjì mọ́síláṣí ákí méjì nílé àmọ́ tí ó bá láǹfààní àti lè kí kí nílé ákí mẹ́rin ní mọ́síláṣí tó yẹ àwọn àwọn àpá àwọn ṣe lálàyé pé iye tó kéré jù tí ẹ máa ń kí násílà lẹ́yìn náà júmọ́ oníraka méjì ó pọ̀ jù oníraka mẹ́rin so raka mẹ́rin yẹn ni àwa lè kí méjì ní ilé kánábẹ́sì kan káàkiri méjì ní nílé méjì mọ́ṣáláṣí méjì nílé àbí tábà rí pé ilé òrọ̀rùn àti lọ káàkiri mẹ́rẹ̀ ní mọ́ṣáláṣí tábà rí pé sọ àlàǹfààní àti kí nílé kakọ kí méjì àlàǹfààní àti kí àti lásìkò púpọ̀ àti méjì tó àkọlù àkọlù rẹ̀ tó kéré jù ní rákà méjì sókè Uh ìbéèrè wáyé pé ṣáà lè ta násìlà júmọ̀ lẹ́yìn júmọ̀ ṣáà lè ta mọ́ èyí tí à ń kí lẹ́yìn àbí síwájú ìrúnṣọ́ a lè ta mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sókè ó lè rẹ pé hadith yẹn nìyí ó gbọ́ wá pẹ́nikẹ́ni tó bá ṣọ́ rákà mẹ́wàá lójoojúmọ́ ẹ̀gbẹ́wá mi rákà méje lójoojúmọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala yóò wọ́n lè fún ní àjẹ́nà tó fi yé ọlọ́run ó fi àjẹ́nà dá lọ́rẹ̀ náà àmájíṣe gẹ́gẹ́ fún rẹ̀ ọ ṣàlàyé àwọn ààyè tí nọ́fìlà mẹ́wàá nọ́fìlà méjìlá yẹ wọ̀ sọ̀láàtù júmọ̀ sí mẹ́ sọ̀láàtù fàjù onídàkàtẹ́ kàkàtání kọ́bùlà fàjù kàkàtání kọ́bùlà fọ́ọ̀rù. بعد الظهر بعد المغرب بعد العشاء mẹ́wàá ẹ̀yẹ fífi zúrì lónílẹ̀ ṣòkò sí ìdógbé júmọ́ àgbẹ̀ lórí láti níta mọ̀ ẹni irun júmọ́ à àti irun zúrì ọ̀tọ̀ọ̀tọ̀ irun ni wọ́n wọn ò wọn ò rọlé fúnra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹni bá ti tí júmọ́ ẹni júmọ́ bá jọ́ ọ̀ràn yàn lórí ẹ̀ ní òkè ẹni tí ì ṣọ̀ràn yàn lórí ẹ̀ yóò kè sórí tó bá ti wù kó kì í jùmọ̀ èyí pé ọjọ́ jùmọ̀ kò sí zúrì zúrì wà fún ẹni tí ò láǹfààní àti kí jùmọ̀ torí ẹ̀ àti sọ fún wọn ro ilé ìlera ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn kò jẹ́ bó ṣe jẹ́ so ládàá nọ́fìlà jùmọ̀ tá a máa kí áfà òun nọ́fìlà kankan bìfọ̀ àbí tó bá wù ní ládàá yẹn nìyí tó dájú lọ́tọ̀ yìí. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته